lásìkò tí ẹ̀dọ́ ọ̀bà lówó lọ́wọ́ ìwọ̀nba àdúrà ni ọ̀bà. subscribe to my youtube channel yorùbá dùn online tv ìkànnì tó dára ni ẹ máa wò ó. ìwọ̀nba àdúrà ni kò sáré hmm. lásìkò tó lásìkò tí owó bá ti dé gbà ẹ lọ́ọ̀ṣẹ̀ àmọ́ sáré. tètè bàbá ẹ bá ń bá ń sọ̀rọ̀. ẹ ṣe olóòtú ṣe rí ara àtọ́fà tẹ́ ń sọ hmm. tẹ́ ẹ fi parọ́ ó ti ara àwọn obìnrin tá à ń fẹ́ kiri wọ̀nyí hmm. àwọn obìnrin tẹ́ ń wò yìí agbára tọ́lọ̀ ń fún wọn kì í máa ṣe kékeré hmm. mo kóyàwó jọ àbí mo dégún mo dọ́gbọ̀n hmm. nínú ilé ẹni ó yàtọ̀ sí póbìnrin lórí ẹni tó ti yé yín ọkùnrin tó bá fẹ́ kẹ́mi òun ó gùn tó bá fẹ́ lò pẹ́ tó ti yé tó sì fẹ́ fi rọrùn lólé ayé hmm. kádàrà tiẹ̀ lè jẹ́ pé tí kóyàwó jọ ní ọ́ hmm, hmm. tí ó sì ní hun ọ́ tí ó sì ní bu ọ́ lọ́wọ́ gẹ́gẹ́ bíi tèmi kì ṣe ẹyọkan mu ní kì ṣe méjì tẹ́yìn náà sì mọ̀ ni mo sì wádìí ẹ̀ dé bẹ́ẹ̀ ni ìtẹ́bà sí bẹ́ẹ̀ ni ṣe rí ká máa fẹnu yarun ọbẹ̀ fóbìnrin àdéhùn tá a bá ní mú ṣe ká má ṣe fóbìnrin hmm. obìnrin tó ń gun àyà ẹ̀ ó bímọ fún ọ kò bímọ fún ọ má ṣàdéhùn tó ọ ní mú ṣe fún wọn hmm. sì ṣàdéhùn tágbára rẹ ò ní gbé hmm. ah! lágbájá fọkàn ẹ balẹ̀ fọkàn ẹ balẹ̀ bóyá ńgbà tí wọn bá wà lórí ara wọn lọ́wọ́ ọmọ promise tọwọ́ rẹ ò ní lé bá láíláí tọwọ́ fi kú nígbà tó ìsọ Ọlọ́run ibi tẹ́lòmíì ti ríjàkulẹ̀ dọ̀la nìyẹn hmm. ibi tẹ́lòmíì ti kangun tí ò ní bọ́nú ẹ̀dọ́jọ́ okú hmm. òun nìyẹn hmm. má yà kó sẹ́ráwá ọkùnrin àfi ká ṣe làákàyè ká má yà agbórí òbò jẹ́jẹ́ jẹ́jẹ́ gbogbo ọkùnrin tẹ́ bá rí tí máa ń gbórí òbò jẹ́jẹ́ alákọ̀ọ́kọ́ ẹ̀mí rẹ̀ ò ní gùn ẹlẹ́ẹ̀kejì tọ́lọ́run bá ṣe ní ẹni tí ó gbà tẹ́lẹ̀ ò ní pẹ́ tí gbogbo ohun tó ní ó fi tán Hmm. tó ráwọn obìnrin tá ń kó tẹ́ ń wò wọ̀nyí abàmì ń bẹ nù wọn hmm. ìmí ń bẹ lásán tó bá wọlé tó bá bọ̀rẹ̀ sí òwò tó bá gbójú sókè ọlọ́run n ò lálẹ́nu n sì fokùn fún lọ́rùn hmm. nígbà tá ń jọ lájọsọ̀pọ̀ lọ́wọ́ ó ṣe àdéhùn báyìí síwájú wọ ọlọ́run kì í ṣèmi ló ṣàdéhùn fún un iwájú wọ ọlọ́run ló ṣàdéhùn fún un sí ó wá ṣàdéhùn tán wọ́n á ń pè é àwa fàfà títí kò dérù ọlọ́run ṣe bí nfà ń tóra wọn ni léè sọ ọlọ́run ṣùgbọ́n títóra wọn tí ń tóra wọn fún yìí ọlọ́run yaba ń dá dúró hmm. yóò sì dúró àfitọ́wọ̀ bá gorí ẹ̀rí lókù hmm. tó bẹ́ẹ̀ bá ya ta kàtàkàtà tó bá gbá ojú ara lẹ́ẹ̀mẹ́ta fún ọkùnrin tí ọkùnrin bá mi sì gidi wàláì yóò dọ̀lẹ hmm. ẹgbọ́n tí mo sọ mo rí àìmọye irú ẹ̀rí káwọ ọkùnrin ó ṣe làákàì kó mí agbára tọ́lọ́n bá fún ọ tó ọjọ́kùnrin hmm. ká sọ́ra obìnrin tá à ń fẹ́ sílé ọlọ́run fún wọn lágbára tí wọ́n ti hàn dádúró lọ́tọ̀ hmm. ọlọ́run fáwọn ọkùnrin náà lágbára ṣùgbọ́n táwọn obìnrin àwọn ibìkan ń bẹ agbára kan ń bẹ nínú àwọn agbára tọ́lọ́run sọ̀kalẹ̀ sára obìnrin tó ju tàwọn ọkùnrin lọ. Hmm. irú agbára wo ni. bọ́ọ̀lù ọmọ mi ń fún nírọ̀lẹ́ yìí olóòtú ó yí ọmọ òdua ní ọ̀ <laughs> agbára àgbàlagbà ń bẹ hmm. tọ́lọ́n hmm. hmm. sọ̀kalẹ̀ sára àwọn obìnrin tí wọ́n fi jù á lọ gbogbo ọ̀nà agbára èmèrè ń bẹ tọ́lọ́n sọ̀kalẹ̀ sára àwọn obìnrin tí wọ́n fi jù á lọ gbogbo ọ̀nà ṣé kò rí bẹ́ẹ̀ ni kí là ń bá ká obìnrin mi ń bẹ tọ́lọ́n fún ní agbára tó ṣe pé téèyàn bá rí ìyọnú ẹ̀ ibi tó lérò pọ̀ dé la tí ìran rẹ ò dé rí obìnrin ó sì bọ́ sí kọ̀rọ̀ yóò sunkún sọ́lọ́run gẹ́gẹ́ bí agbára tọ́lọ́run fún ọlọ́run ọkùnrin yóò parọ́ fún mi kò dà mí tó bá dáa fún jù báyìí lọ ṣebí kò tí ì ní nǹkan kan tí mi ń tẹ́ mi báyìí tó bá dáa fún jù báyìí lọ èmi ló gbádùn jù báyìí lọ hmm. ọlọ́run dijúmọ́rí ṣe oore fún ló léè tó bu àyà léè tí àtìrandíran rẹ̀ kan wù tí wọn ò rí rí bá fún ọlọ́run ọlọ́run sì ni mo ti gbọ́ ẹ̀yin màláìkà ẹ̀kọ́ ọ̀lẹ̀ mo ti fàṣẹ sí ọkùnrin ó máa yóò máa rí ṣe bí ìgbà tó jẹ́ pé ó lọ fi nǹkan míì sẹ́sọ ni hmm. tó bá jọkùnrin tó ní làákàyè toró àwọn obìnrin mi ń bẹ tí wọn fara pamọ́ wọn máa parí iṣẹ́ lé ọkọ lórí hmm. wọn ò sì ní fi hàn ọkọ hmm. wọn máa parí iṣẹ́ lọ́kọ lórí ńkọ̀rọ̀ wọn ò sì ní fi hàn ọkọ kó àwọn oníjó fura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 yóò máa bọ́kùnrin wẹ́ kéèké kí lè ṣe akéde yóò bá búbú ni ó ṣe pé agbára tóbìnrin ní ó ju agbára tọ́lọ́run fún ìyá ọkọ yẹn lọ hmm. yóò máa ṣe bí ọ̀dẹ̀ ọkùnrin tọ́lọ́run bá fún ní ọgbọ́n ìmọ̀ àti òye yóò máa pèrè ṣàkíyèsí pé ah, kí ni ń ṣẹlẹ̀ ọmọbìnrin ní bá kígbe mọ́ jẹ̀nẹ̀jẹ̀nẹ̀ ó mu tí wọ́n bá pariwo mọ́ yóò dọ̀dẹ̀ níbi tọ́lọ́run fún ní ọgbọ́n àti làákàyè dé yìí tó sì jẹ́ àmọ̀ye obìnrin gbogbo tí n bá ti wí ẹ̀ẹ́n náà ni tó jẹ́ mi ní hò gbogbo tí n bá ní ìfẹ́ kò ní kọjá ń bẹ̀ gbogbo tí n bá ti ní mo fẹ́ láyé náà ni máa bá mi yọnu sí ọkùnrin tọ́lọ́run bá fún ní làákàyè tó bá tètè láròjinlẹ̀ tó pẹ̀rẹ̀ padà hmm. ó dàbí ò lọ́lé aláwo tí ò lọ sọ́dọ̀ àwọn pásítọ̀ tí ò sì lọ sọ́dọ̀ àfáà hmm. láti lọ ṣèwádìí hmm. ọlọ́run tàn mọ́lẹ̀ òye sínú ọpọlọ ẹ̀ yóò tètè pẹ̀rẹ̀ padà òun ò wá dára padà ohun tóbìnrin yẹn yóò wá sọ obìnrin yẹn tó bá ti mọ̀ pé máa dùn obìnrin tí máa dùn ọmọ obìnrin yẹn nínú òun náà máa try láti máa ṣe àwọn nǹkan yẹn tínú obìnrin yóò túbọ̀ máa yọ sí i hmm. tó bá jẹ́ ní tó lákìyèsí tí ìsọkùnrin bandan ọkùnrin garangaran ọkùnrin mógùn tí ìsọkùnrin mógùn kó tó jáde nílé láàárọ̀ ti ń bẹ lọ́ọ̀rẹ́ níwọ̀n bá ó ti hàn kó mọ sẹ́tù ilé hmm. ìyàwó yẹn jókòó hmm. jẹ́ kó mọ bọ́ ọ ṣe mọ́ Hmm. ọkùnrin mi ò ní ibi kankan. ọrí mi o ọrí hmm. mi tán sọ̀rọ̀ pé mi rẹ̀ náà ni ọrí hmm. mi tán ọmọ bí mo ṣe tó ọ̀sùn mọ bí mo ṣe mọ ṣùgbọ́n pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run tọ́lọ́ bá ṣe fún mi jù báyìí lọ pẹ̀lú ògo ọlọ́run èmi náà ìyẹn tẹ ọlọ́run jù bọ́ ṣe ń fẹ́ lọ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìrìn àjò mi tẹ̀ ń lọ lónìí fàdúrà sí mi n tí mo ní lágbára ni ẹ̀mọ́ méje lè pẹ̀lú àwọn ọmọ tó ti yé hmm. gbogbo ọkùnrin tọ́lọ́run bá fún ní làákàyè ọgbọ́n àmọ̀ àtòyé tí ń tẹrí ba tí sì ṣe pé ń ṣe gàràngàrà à yóò jayé pẹ́ hmm. yóò sì gbádùn hmm. tọ́rọ̀ mi ti yé yín àwọn obìnrin àwọn obìnrin kan ń bẹ nínú ayé tá a wà yìí ṣe ti gbọ́ má fẹ́ lé mi òní májẹ̀mú tiwọn. má fẹ́ lé mi. òní májẹ̀mú tiwọn. ọkùnrin tó bá mọ̀ pé òun lè pé àdéhùn pẹ̀lú irú obìnrin bẹ́ẹ̀ tí ò ní kóbìnrin jọ tí ó sì pé àdéhùn pẹ̀lú irú obìnrin bẹ́ẹ̀ ò ní kó lọ tẹ́rí sí irú ẹrù orí obìnrin bẹ́ẹ̀ ṣùgbọ́n kùnrin tí ò bá ní pé àdéhùn ó mọ̀mọ̀ dán wo tó bá tẹ́rí sí orí rẹ̀ ó pa ṣùgbọ́n tó bá tẹ́rí sí tó bá ti mọ̀ wọ́n bá ara ẹ̀ yóò mọ gbáwìn nínú ọlá àtàdùn mm. bí ìrànú mm. ṣúgà ni mm. ṣẹgbọn yorùbá mi ṣùgbọ́n tó bá jálàkọyọ èèyàn tó ní àṣebóbìnrin ni ah, obìnrin ẹ má wọrí ní bá fẹ́ mọmọ kóòdù tí ń fi mú tí tí máa fẹ́mi ìlé lórí nípa ní túláàsì ọkùnrin yẹn ń forí ọkà ọmú ni o olóòtú àwọn ọkùnrin ó yẹ ká ṣe làákàyè. bàbá ìyàwó ọ̀rẹ́ mi pe ọ̀rẹ́ mi kan lọ́jọ́ kan hmm. gbà tó pé ọjọ́ sùn ló lé mi gbogbo ẹyẹ yẹn bí kíbi tẹ bá wà ẹ gbọ́ ètò yìí dáadáa ó lè jẹ́ wípé ètò tẹ̀ ń wò yìí ọ̀rọ̀ rẹ lè mọ́ ní ìdí ògùn wàláìtà ọ̀rọ̀ rẹ lè mọ́ lílì kó rí àáfàá hmm. tó kàn lè jẹ́ pé ọ̀rọ̀ lásán ni wà kàn gbọ́ tí ìyàtọ̀ kàn lè dédé bá ọ. wọn ló gbèsè ayé ara ẹ. ọ̀rẹ́ mi yẹn ìyàwó yẹn bá jí ní ló bí aago kan òru. Hmm. Ah. lọ́wọ́ ni ṣé kò sí ó ní àwọn lọ́rọ̀ ni hmm. ó ní sóòdẹ nígbàgbọ́ pé ò lè dá mi hmm. ọkọ yẹn wá ní kí ló tó fi sọ bẹ́ẹ̀ ó ní ọkọ béèrè náà ni pé sóò ní dá mi hmm. pé tó bá ti dà mí èmi náà ò ní dá ọ. Ah! ó tún fọ̀rọ̀ ń ru lójú báwọn. lójú lọkùnrin yẹn bá ní bíi ti báwo ó ní tó bá ti lè dáhùn ó ní wàá dirú wàá dìgbà. Agoko kò òróró o. bàbá ń bẹ. ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wà ọ̀sẹ̀ ti kebo je o E mi hmm. tí ọpọlọpọ lè si eti ẹ̀ lẹ̀. ibi kíbi bá wù wà tó wà ọ̀bá nàìjíríà even ọ̀bá àjẹ́ pásítọ̀ ọba jẹ babaláwo hmm. mi lèèyàn máa ń lò nínú ìgbéyàwó. bẹ́ẹ̀ni. tó bá ní ṣé o ò ní dà mí ó lóun ò dẹ̀ ní dà o ó ní tó bá dẹ̀ fi lè dáhùn ó lóun ò ní sọ jù báyẹn lọ. ìyá ọmọ ohun tí ó ṣẹlẹ̀. lọ́ba ní káwọn sùn hmm. wọ́n ti sùn nù àtọ́jà àròjọ kejì obìnrin yẹn dáná. wọ́n jẹun. wọ́n lọ bí iṣẹ́. ìgbà tó di alẹ́ lárakùnrin yẹn wá pe obìnrin yẹn wípé ń bọ́ lọ́wà ó ní òun dẹ̀ ti délé o ó lówó dẹ̀ fẹ́ pẹ́ délé díẹ̀ pé yóò fẹ́ tó wákàtí kan pé ẹnìkan ní kò ń dúró. alẹ́ni náà. bàbá hmm. ẹgbọ́n nǹkan tóbìnrin yẹn sọ nígbà tẹ́mi àtòbìnrin yẹn yíra ni hmm. ó ní òun mọ̀ọ́mọ̀ ta ọlá ọlá á sì kí ara òun tà fọkọ ni. that is it láì jẹ́ pọ́kọ fúnra ẹ̀ ló hmm. ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin mi ò làásìkì kankan o. pẹ́rín bàbá ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ fúnra wa òdodo ọ̀rọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ obìnrin mi ò gbé àsìkì kankan wáyé látọ̀run. bẹ́ẹ̀ni ẹlòmíì ti gbé wáyé ìgbà tó wà lọ́mọ tuntun tẹ́ ẹ sọ lẹ́ẹ̀kan náà ti gbà. bó ṣe rí nù kọ̀dẹ̀rá ààyè rẹ̀ nìkan kan tí ó bá replace ẹ̀. láyé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin mi ò gbé àsìkí kankan wá láti ọ̀run bó ṣe délé ayé ní obìnrin tó gbásìkí wá lọ́fẹ̀. ló tà fún un. ló tà fún un. bàbá bẹ́ẹ̀ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì wá wà nílùú èbó tó wípé ọlá àsìkí ìyàwó wọn ló gbé ẹ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wà lórílẹ̀‐èdè nàìjíríà ọlá sì kí ìyàwó ẹ̀ ló gbé débi tó wà kò wà ní sọ̀rọ̀ yóò bá pé ìyàwó lóru wá ní ẹ̀dìá ẹ̀hún sáṣe má ṣe kan gbòòrò obìnrin kan ti lóyún fóun obìnrin yóò sì gbà á sì kí yẹn padà. lẹ́sẹ̀kẹsẹ̀ olóòtú ṣe rí àwọn ọkùnrin ká hmm. ṣe làákàyè tá a bá ti wá ṣe làákàyè tán tá a ti kẹ́kọ̀ọ́ bá a ṣe gbáyé hmm. látara àwọn ìrírí ayé hmm. tá à ń sọ yìí ọkọ tó bá mo kí gbogbo ojú tó ń wò mí ọlọ́run bá láàánú jùlọ ní bàdáadá ẹnì kọ̀ọ̀kan wa jẹ́ ọlá bíbí àná Muhammad ọlọ́run tó ní ewé àti gbò táwọn bàbá wa ń lò tó ń jẹ́ fún wọn láti fi ṣètọ́jú ara láì fi ṣèkà gbogbo ẹ̀dákẹ́dà tó bá ń lò ọlọ́run àjò bá lára mu ọlá bíbí àná kò pé ká má tọ́jú ara kò bá je afa kò bá je ẹlẹ́sìn wa kejì kò bá sì jẹ́ ẹlẹ́sìn àbáláyé ká ara wa nípa ewé àti egbò kò sọ wípé ẹ̀sìn wa ó bàjẹ́ àmọ̀ràn tèmi kàn fẹ́ gba gbogbo àwọn èèyàn wa náà ni pé níbi tá à ń bá a lọ lákòókò tá a wà yìí ká padà sígbà wáṣẹ̀ gẹ́gẹ́ bá bàbá wa ń ṣe ń lò tẹ́mi wọn fi ń gùn tí wọ́n ṣe ń pẹ́ láyé kí ni rísìn tó yẹ kí n máa sọ bẹ́ẹ̀ ni pé gbogbo àwọn nǹkan tá à ń jẹ lákòókò yìí kẹ́míkà ni wọ́n fi ń gbìn nígbà yíyan bàbá ńlá wa tá a bá lọ sóko nígbà táwọn bàbá wa ń bẹ láyé ó ní nǹkan kan tá a kọ́kọ́ fi tẹ́lẹ̀ ẹnu láàárọ̀ kùtùkùtù ibi tá a fẹsẹ̀ rìn a máa fẹ́ tó gún tàbí ọgbọ̀n máìlì sílé a fẹsẹ̀ rìn bí arébìnrin la fi dọ̀hùn a sì ní mọ̀nira kankan kò ní rẹ̀ wá à ń dé oko báyìí kò sáàyè sinmi wọn ò bọ́ ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni a bọ́ ṣiṣẹ́ a máa ṣiṣẹ́ lọ tí wọn ò bá pè wá padà pé àkókò tó ẹ wá jẹun ẹnìkan ò tiẹ̀ ní rántí àti bèrè oúnjẹ látàtàrí pé ewé àti gbogbo àwọn nǹkan tó ti fi prepare fún wa tá à ń jí lò láàárọ̀ kùtùkùtù bàbá wa tún ṣiṣẹ́ yìí dé stage kan wọ́n wọ́n ti ṣe sùtán láàlà wọ́n ní ká wá jẹsù tá a bá jẹsù tán odò tó wà lábẹ́ igi tó ń sàn térétéré táwọn àràwé ti rẹ̀ sínú ẹ̀ òun ni wọ́n ní ká mú gbá ká fi bí ìràwé sọ̀tún ká bí sósì ká wá bù ká mu tá a bá tún wá mú àwọn ọ̀tọ̀ kan tá a tún máa tọ̀ jáde àwọn ọ̀tọ̀ alágbára ni ó túmọ̀ sí pé omi yẹn gan-an oògùn ni lára àwọn tá a pa tì ṣe mọ́ oríṣiríṣi àìsàn tá a gbọ́ rí láyé tí wọ́n fi ń pètò ìmọ̀ ìjìnlẹ̀ ó gbé káńsà fún jáde ìmọ̀ ìjìnlẹ̀ ó gbé káńsà ẹ̀dọ̀ jáde ìmọ̀ ìjìnlẹ̀ ó gbé kidney problem jáde ní gbogbo ìgbà náà àwọn bàbá wọ̀nyí ààrẹ tó ń lo one oh five ààrẹ tó ń lo one twenty one thirty one forty ààrẹ tó ń lo one sixty nígbà náà wọn ò sì ní dùbúlẹ̀ àìsàn kan tọ́lọ́jọ́ òfìdé wọn máa ṣiṣẹ́ ni ara wọn ó sì le egun wọn ò lè kókókó ṣùgbọ́n nígbà tó ti dayé ọ̀làjú ayé dayé ọ̀làjú lákòókò tá a wà yìí tá a bá fẹ́ gbin ata kẹ́míkà là á fi gbìn tá a bá fẹ́ gbin tòmátì tá à ń jẹ kẹ́míkà là á fi gbìn lórí ẹ̀fọ́ lórí gbogbo tá à ń jẹ pátá kẹ́míkà ni gbogbo tá à ń rà lọ́jà kẹ́míkà ni bí wọ́n kó ẹja tí wọ́n ló wà nínú fíríjì a fẹ́ jẹ kẹ́míkà ń jẹ n tó fà tẹ́mi ò fi gùn mọ́ òun lélẹ́yìí lára tó mo gbà gbogbo wa níyànjú ẹ jẹ́ ká padà sígbà wáṣẹ̀ ewé àti egbò ẹ̀sìn ò pé a mọ̀ tọ́jú ara wa látara àwọn oògùn òyìnbó tá à ń lò yìí a ti mọ̀ pé ewé àti egbò náà wọ́n fi ṣe ṣùgbọ́n àwọn ó tún fi kẹ́míkà sí pé iye ọdún báyìí ni ó lò kó tó di pé yóò bàjẹ́ kò sóògùn tí kẹ́míkà wà ń bẹ̀ tẹ́ lò tí ò ní nípa lára nígbẹ̀yìn ṣùgbọ́n tá a bá dúró lórí pé ókè o ẹ bu àgúnmu gbá fún mi ẹ jẹ́ kí n lò ó yá ẹ lọ rẹ gbé àgbo ń báyìí wá ẹ jẹ́ kí n lò ó tá à ń bá tó ń fèyí wọn kọ́ra tá a padà sígbà wáṣẹ̀ ikú tó wọ́pọ̀ yìí yóò dínkù àmọ̀ràn mi sí gbogbo wa nìyẹn àwa káàárọ̀ òjíire ẹ jẹ́ ká padà sígbà wáṣẹ̀ ẹ̀sìn òdí alọ́wọ́ gbogbo tá à ń wí ewé àtegbò tá à ń lò yìí òdí wa lọ́wọ́ ká má ṣẹ̀sìn gbogbo ewé tọ́lọ́run dá pátápátá làṣẹ ọlọ́run orúkọ ọlọ́run wà lára ewé yìí òun náà là ń ṣe ń lò ní ṣe ń rí bẹ́ẹ̀ làwọn bàbá wa ṣe ń lò ló ṣe ń rí bẹ́ẹ̀ nígbà téèyàn bá ti kójọ kó fi bá téèyàn jẹ́ tí ó sì kójọ kó fi ṣèkà ọmú ewé làpá ọmú ewé ewúro ọmú ewé gbá ọmú ewé àgbọ̀n ọmú gbogbo ọgùn pọ̀ ọ̀nà sásá tẹ́gùn nígbà tí ó bá lò bí ọjọ́ mẹ́fà méje mẹ́jọ àtẹ́gùn ó ti gbẹ ó bá gbẹ tẹ́gùn ẹ fàjọ kú ẹ máa tọ́ sẹ́kọ̀ọ́ díẹ̀díẹ̀ kò sí nǹkan kan tí jẹ́mùsí bàbú tí ó dùn sínú ara gbọ́ngbò bá ti di pé kẹ́míkà ó ń débẹ̀ òun náà ló fa problem gbogbo nǹkan tá a gbọ́ rí láyé òun náà ló fi jẹ́ pé wọ́n ń dìtẹ́tẹ̀ káàkiri ayé nísìn kánsà ṣe é múyàn nífun iṣẹ́ múyàn lẹ́dọ̀ iṣẹ́ ba kídìnì jẹ́ àtúngbọ́gbọ́gbọ́gbọ́ àtúnni kánsà kan tó ń bẹ tó tún jẹ́ ta hán àtúngbọ́ wọn nìkan ń bẹ tọ̀nà ọ̀fun ọlọ́run dákun ọlọ́run ọba aláàánú jùlọ tó nìṣọ́ ẹ̀ ó fi sọ gbogbo wa ó mọ̀ jẹ́ alùgbàdì àìsàn oríṣiríṣi nǹkan tá à ń jẹ ó fa problem fún wa nítorí ìdí èyí gbogbo alátòkèdélẹ̀ àtàwọn tá a jọmọ Oòduà tá a jọmọ Yorùbá mo fàkókò ìbẹ lọ́hùn fún gbogbo wa a ní fẹ̀sán ló gba o gbogbo ẹ̀sàn tí wọ́n ń dìtẹ́ẹ̀tì káàkiri ayé tá à ń rí lórí social media káàkiri lágbára lọ́wọ́ ọlọ́ àtìlẹ́yìn àná Muhammad ẹnìkọ̀ọ̀kan wa ò ní lùgbàdì àìsàn náà àtàwọn tá a mọ̀ àtàwọn tá a mọ̀ ọlọ́run ní jẹ́nìkọ̀ọ̀kan wa lùgbàdì àìsàn náà tá a bá wá rẹ́ni tó ti fara kọ́ nínú àìsàn ọlọ́run ọba aláàánú jùlọ tí í ṣèwòsàn fẹ́ dà yóò bá ṣèwòsàn fún wọn yóò dáwọ́lé wọn pẹ̀lú ògo ọlọ́run àti àná Muhammad bí kú ṣe pọ̀ tó yìí àní bá wọn kúkú ọ̀wọ́ lọ́wọ́ a sì ní bá wọn kúkú àjọkú ọlá ibẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́ ọlá la ilaha ọlá Muhammad rasulullah bisimilahi náà àti inú bisimilahi rahman rahim iná àti iná kalikawzara فصل لي ربك وناري نشانك ولبتا صلوا على النبي الكريم bàbá olóòtú ẹ ṣe àdúpẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pátápátá òye ò sì máa yé àwọn náà bẹ́ẹ̀ni torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wà lórílẹ̀ nàìjíríà bẹ́ẹ̀ni àtàwọn tó wà nílùú òyìnbó bẹ́ẹ̀ni pátápátá ọ̀pọ̀lọpọ̀ àmọ́ sọ wípé kò sí nǹkan ìbílẹ̀ bàbá wa mọ́ hmm. kódà bẹ́ẹ̀ fẹnu sọ bẹ́ẹ̀ forí sọ jù bẹ́ẹ̀ lọ ẹlòmíì ọmọ wò wípé ṣé wé wà ni hmm. ṣé gbò wà ni hmm. tó bá jẹ́ pé wé wà tòótọ́ ṣé gbò bá wà tòótọ́ àwọn ọmọ bàbá hmm. ṣé wé wà tòótọ́ ṣé gbò sí wà. Ah! ewé sì ń bẹ o egbò sì wà nípa àlànà tọ́jú ara nípa àtàìsàn yìí ewé wọ oògùn wà olóòtú láti ara àwọn ẹnìkọ̀ọ̀kan tí wọ́n mọ̀ mí látara yín pé nípa pé ká tọ́jú àìsàn kan àbí kejì nípa tara ṣé wọ́n ń fi ìjẹ́rìí sọ́rọ̀ ọlọ́run àbí wọn ò fi sí. tí mo fi ń béèrè náà nìyẹn wọ́n ń fi sí torí ẹ̀ náà lọ jẹ́ kí wọ́n á máa sọ pé mo fẹ́ kẹ́ tó ṣàlàyé kúlẹ̀kúlẹ̀ fáwọn èèyàn pé ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀. ṣé ẹ mọ̀ pé hmm. àwọn kan wà nílùú òyìnbó hmm. tí wọ́n ní àìsàn kan àbí kejì tó ṣe pé gbogbo agbára oògùn òyìnbó lọ́hùn àti gbogbo lọ́tún ló sì wọ́n ṣe ṣe orí bákan náà wọ́n ń fò wọ́n bá aṣojú kan náà ni wọ́n wá sọ wọ́n di atm hmm. tó jẹ́ pé lóṣooṣù ó ní iye tẹ́sì tí wọ́n ṣe hmm. pẹ̀lú lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ owó lóṣooṣù ó ní iye drugs hmm. lóògùn òyìnbó tí wọ́n rẹ̀kọ́mẹ́ndì fún wọn tí ń bá millions lọ tí ó sì túrun nǹkan sún ọjọ́ okùn wọn síwájú díẹ̀díẹ̀ pending the time tọlọ́jọ́ òde ṣùgbọ́n sẹ́yìn pé látara àwọn kọ̀ọ̀kan ìjèjì tí ìṣe nàìjíríà tó jókè òkun tí wọ́n ti ara yín mọ̀ wá tẹ́ ẹ̀ sí nítò ká tá a máa pa fún wọn hmm. ọlọ́run fàṣẹ sí i hmm. nígbà tá a sì gbìyànjú ewé àtegbò lọ́tún lọ́sì tá a nà sí àìsàn kọ̀ọ̀kan tí ń ṣe wọ́n hmm. látara àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ ránṣẹ́ sí wa tí mo play rẹ̀ fún yín lórí fóònù báwo nínú ẹ̀yin náà ṣe dùn sí. tó mórí mi já gan nìyẹn torí ẹ ti play kínní fún mi bẹ́ẹ̀ ilé rẹ̀ yóò ti fẹ́ ìbejì sẹ́ mẹ́ta. yes tẹ̀sí gbọ́ táwọn gan tún ṣe àdúrà tó lágbára fún wa. n tó múnú mi gẹ́gẹ́ dùn nìyẹn n tó múnú mi gẹ́gẹ́ dùn nìyẹn hmm. wọ́n á fẹ́ kẹ́ bá mi ṣe kínní kan ẹni tí ọba ń kojú ìṣòro hmm. lóòótọ́ kò sẹ́dá kankan tí ò ní ṣòro. kò sí. kò sẹ́dá kankan tí ò ní àdánwò. àfẹ́ntà àfẹ́ntà àbábílà tààrà obìnrin. àdàtàn ni kákàmọ́ ni. kámọ́ ni bẹ́ẹ̀ ni. kò sẹ́dá kan tí ò ní àdánwò pé àdánwò. kò sẹ́dá tí ò lógun òdílé tiẹ̀. bẹ́ẹ̀ni ní ó wá lè jẹ́ ogun òdílé níbẹ̀ lómi ìjà. bẹ́ẹ̀ni ó lè jẹ́ àfọ́fà. Hmm. bẹ́ẹ̀ni ó lè jẹ́ wípé ogun obìnrin. bẹ́ẹ̀ni ẹlòmíì wà ogun ọkùnrin ní ìjà. wàláì. ẹlòmíì wà ó wà lórílẹ̀‐èdè nàìjíríà tá a wà yìí. bó ṣe ń ṣiṣẹ́ tó ti kọ́ gbogbo àdúgbò ó tó bí ojú bẹ́ẹ̀ lọ. kò yẹ ká kíkú iṣẹ́. kò yẹ ká kíkú iṣẹ́. fún bó ṣe gbìyànjú tó ní ayé. ṣùgbọ́n tẹ bá wo ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó jẹ́ wípé ah, ẹ mọ̀ wò pé ah, wọ́n tún wá mọ̀ ọ̀pọ̀ ẹlòmíì dádì Àbújá. Hmm. láìsí mú nǹkan kan bọ̀ Àbújá hmm. bàbá ìlú èbó ń gọ́. tí ò ní mú nǹkan kan bọ̀. Ah, <laughs> bàbá ìlú èbó nù àwọn nù wọ́n pẹ̀lú èbó jù. tí ọdún wọn lò. ẹlòmíì ti wà lórílẹ̀ forty years. jù bẹ́ẹ̀ tó jẹ́ wípé tẹ́ bá bí léèrè pé kí la achievement yọmọ̀ fọ́ rárá ni hmm. ẹlòmíì ti wà ní nàìjíríà ẹlòmíì gan wà lẹ́kọ̀ọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ni ẹlòmíì wà ní nàìjíríà bá a ṣe ń sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ni débi wípé kó e, oúnjẹ àárọ̀ kò bá tọ̀sán lẹ̀ hmm. ẹlòmíì àmọ́ wò wípé ṣé bí gbogbo nǹkan ṣe máa ń rí nu ni. Hmm àbórí ṣe ayé ló ń ṣì wá ni bẹ́ẹ̀ni àbó ń ṣì lúyà. bẹ́ẹ̀ni torí hmm. bẹ́ẹ̀ lómi bá tó wá wò lọ á wá wo sàkún aníwè ọwọ́ mọ̀ mánéèjì bẹ́ẹ̀ mánéèjì mánéèjì yẹn hmm. ó wá sun sun ó tún wá bọ́ sórí ọmọ tiẹ̀ náà. ó wá di àtọlẹ̀dọ́ náà. bẹ́ẹ̀ni náà fi sọ wípé ìran mẹ́ta ò gbọ́dọ̀ tòṣì. tó bá wọra rẹ̀ ràn ogún ìran ó tòṣì. yóò tòṣì bàbá. tòṣì ó dìran. bàbá hmm. kí ni mo ẹ ṣe olóòtú àdúrà yín ó gbà inú mi dùn fún béèrè tẹ́ béèrè ṣe rí gbogbo wa pátápátá látòrí àwa tá a jọ mọ àrùn Odùduwà dórí hmm. àwọn elédè míì tí wọ́n ṣe Yorùbá kò sẹ́ni tí ológun òdílé tiẹ̀ hmm. ṣe rí ogun òdílé yẹn ó ní agbára hmm. débi wípé níjọ tẹ́lómi bá ti wà nínú oyún hmm. òun làwọn arógo ṣáájú ológo hmm. òun ni wọ́n ti mọrú èèyàn tó fẹ́ jẹ́ hmm. wọ́n sì ti máa sọ pé ah ṣé lágbájá ẹni ń gbé mọ́lẹ̀ tó tó báyìí bọ̀ tó tó fún àwọn àgbàlagbà o. mo gbèdì o. èmi náà mo gbèdì o. ṣé lágbájá ẹni wọ́n wàá fojú wo sàkún gbogbo òdílé látòkè délẹ̀ ọmọ wo la bí nínú agboolé yìí tíràwọ̀ rẹ̀ tàn tó yàbí tí tó nírú ògùn tí ń bọ̀ yìí tí wọn bá wá wọn ẹwọ ọmọ alágbájá ní káàbí báyìí gbogbo ọmọ tó bí kò sí ọmọ tó gòrẹ́ pọ̀ tó báyìí hmm. ẹ̀yin náà ẹ wo káàbí báyìí ẹ tún wo bí báyìí ẹ wo sọ̀kọ́ bí báyìí hmm. àti ìbírú ológun tó tó báyìí hmm. nínú nínú ẹbí àbí nínú agbo òdílé yìí torí ìdí èyí ẹjá wà nǹkan ṣe sí o ṣé àmọ́ òun tí ì dáyé bí olórin kan tó kọ ó ní kádàrá ó ṣe hmm. ìgbìyànjú ò ní gbẹ̀yìn hmm. ṣùgbọ́n tọ́lọ́run ọba ni ó ṣe hmm. ṣe ẹ̀dẹ́ pọ́ìntì ọ̀rọ̀ yẹn kádàrá ṣe ìgbìyànjú ò gbọ́dọ̀ gbẹ̀yìn ṣùgbọ́n tọ́lọ́run ọba ni ó borí ṣe mà bẹ́ẹ̀ ṣe rí pé orin yẹn ó jẹ́ orin tó múlá káyè dáì ní ọlọ́run ti parí ní òun ó jẹ tí wọ́n ń dìbéètì lé lórí yìí bí tí ó dé láyé ọlọ́run ti parí ẹ̀ sí láà mm. ó sì ti gbẹ̀mí wọn kọ̀kadà rẹ̀ sí mm. wọn wàá sọ̀nà dé mm. ó lè jẹ́ pé njọ́ tó bá dáyé wọn ó ti kọ́kọ́ cross ẹ̀mí wọn bá ti bí ẹgbẹ́ àwa làáwẹ̀ ìyáálé ọ̀kan ẹgbẹ́ àwa làáwẹ̀ ẹmọ ẹ̀ ibi wọn bá ti ń wọ ẹmọ tí a bá fi fi àtẹ́lẹwọ́ tẹ ọmọ yẹn látàrí àtijọ́ náà ló ti bẹ̀rẹ̀ wàhálà ìṣòro dé ọmọ wa ní ọgùn lémi ọsọríire ọgbọn bàbá bàbá rẹ lọ ògo tó mú bò ayé yóò rí lo ṣùgbọ́n àkókò tọ́lọ́run dá fún un pé yóò lò ó lè jáàárọ̀ ni ó ti bẹ̀rẹ̀ tí ó ti máa lò lọ níjọ́ náà tí a ti lọ kúrọ̀sì ẹ̀ tí a ti lè jàgbá ó wá lè dọ̀sán tàbí kó dìrọ̀lẹ́ hmm. pé kò ní rí lo yóò padà rí lo hmm. ó ti yẹ yín ìdí nìyí tó fi jẹ́ pé gbogbo nǹkan láyé ká má fàdúrà lẹ̀ hmm. ká má sì jẹ́ gbìyànjú ó gbẹ̀yìn hmm. láti jọ aláyé ti dáyé òun náà làá ti máa ṣàdúrà tá a sì ti máa ṣègbìyànjú tẹ́ ẹ bá ti gbìyànjú nípa bọ́nà òṣè ní dímọ̀ yín táṣìírí yín ó sì máa bò tẹ́ ẹ máa bẹ́gbẹ́ pé ká má sì fàdúrà lẹ̀. Hmm ọba àjẹ́ kìrìsìtẹ́nì o ọba àjẹ́ mùsùlùmí o ká mọ́ fàdúrà lẹ̀ gbogbo ohun tá a bá sì dánwọ́lé láyé òótọ́ ọ̀run làkọ́kọ́ ká mọ̀ jò gbẹ̀yìn nínú ìrìn àjò ìgbésí ayé wa tá a bá fẹ́ báyàn dá nǹkan pọ̀ hmm. ẹni tó bá wá tó bá bá sọ̀rọ̀ rẹ̀ wá ká mọ̀ wàá dìkún ìṣòro rẹ̀ tó gbé wá hàn hmm. làwọn náà fi látúbọ̀ tán rèé bá a ti wò ó pẹ́ láyé tó á pẹ́ lọ́rùn jù bẹ́ẹ̀ lọ mi gbogbo bàbá ìfẹ́ sáré gbìyànjú tó láyé ká máa ń rìn nílànà haram tọ́lọ́hún ò gbogbo tí ó bá ti tako tọ́lọ́hún ò fẹ́ níbi ìwákùwà ká máa rìn nípasẹ̀ bẹ́ẹ̀ tó ti yé Emewi jágbá ẹ má ẹ mú ewé àánú ẹ mú gbogbo ẹ̀ ẹ̀gún mọ́ra wọn ẹ̀mí ewé ewúro ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ̀gún mọ́ra wọn tó jẹ́ ìyọnu tó jẹ́ aṣínà èyí hmm. ò ti tó wá nú ayé hmm. ẹ dákun mo fẹ́ bi léèrè kinní kan lóòtú hmm. níbi tá a bá yédé lónìí níbi ìwákùwà ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún nípa tìràn àtìrandíran bàbá láàrin òkójọ rí yóò kójọ láàrin oṣù mẹ́fà tó bá ti wá kójọ tán ẹ̀mí gúgù tó fẹ́ fi lò dà kíá ó ti rí pápápá ó ti kú pin ẹjọ́ kí ni kí láǹfààní ìtumọ̀ wákùwà tá wá ṣùgbọ́n tá a bá rìn báwọn àgbàlagbà ọjọ́ ń ṣe rìn tẹ́mi wọ́n fi ń gùn ẹ̀mẹ́wé àgbọ̀n ẹ papọ̀ mọ́ra wọn ẹgún mọ́ṣẹ́ ẹ máa fi wẹ̀ hmm. àánú ó nígbà bá ti wọ́wà kùwà <clears throat> tí wọ́n bá ti lo ẹ̀yọ́nú àánú tó lágbára hmm. dandan wọn ò fòore rẹ̀ wárí ṣé mo parọ́ ni olóòtú èèyàn ìtanú báwọn àgbàlagbà ọlọ́run ló ṣẹ̀dá wọn hmm. mo jẹ́ àfáà ni o mo jẹ́ pásítọ̀ ni o mo jẹ́ rẹ́fẹ̀rẹ̀n ni o ìwé ọlọ́run tí gbogbo wa gbé dání òdodo lọ̀rọ̀ ọlọ́run alukoran hmm. òdodo lọ̀rọ̀ ọlọ́run tó wà nínú ẹ̀ hmm. bíbélì tí àwọn kìrìsìtẹ́nì gbé dání ọ̀rọ̀ ọlọ́run ni òdodo lọ̀rọ̀ ọlọ́run tó wà nínú ẹ̀ àwọn ará bí àwọn àgbàlagbà ṣe mọ̀ pé ìṣẹ̀dá wọn nínú ayé kò sẹ̀yìn ọlọ́run ọba gbogbo ẹ̀dá tẹ́ ẹ bá ti rí láyé yìí táwọn ayé bá ti gbámú tí wọ́n fìyà jẹ tí ń fò tí ń bá ojú kan náà tí ń ṣe tí ò jọra wọn gbogbo àwọn tó kọtọ ọlọ́run nu torí ọlọ́run kó pàṣán láwọn àgbàlagbà lọ́wọ́ ni gbogbo àwọn tó bá ti kọ tèmi ọlọ́run pàṣán rèé ẹ máa fi bá wọn wí hmm. ṣé ẹ mọ̀ pé ìsọ̀kalẹ̀ àwọn àgbàlagbà kò sẹ́yìn ọlọ́run ọlọ́run ló sì rán wọn iṣẹ́ tí wọ́n ń jẹ́ ẹnìkan ò sì lè takóṣẹ́ wọn hmm. nígbà tí wọ́n bá dúró tọ ọlọ́run tó ń sin lọ́rùn déédéé pẹ̀lú inú mímọ́ tó ọ̀bá ti yàn jẹ́ tó ọ̀jẹ́ kí téèyàn ó bàjẹ́ látọwọ́ rẹ hmm. ìwọ sá fẹ́ǹsì yìí rẹ po tó ráwọn míì ń bẹ tó yẹ pé kì í gbọ́ kì gbà ní wọn ẹ̀dá tọ́lọ́run dá wọn ni pé kí wọ́n máa ba tó dáa jẹ́ tó sì máa báṣẹ ọlọ́run jẹ́ káàkiri nígbà wọ́n bá sì ti mọ fẹ́ǹsì yíra epo tó sì rí àwọn àgbàlagbà fín tó sì tẹlẹ̀ lódìlódì tó ọ̀pẹ́ kò sí ti ń jáyé ọlọ́run dá wọn gbìn kalẹ̀ láàyè tiwọn mọ́ tasí àgẹ̀rẹ̀ lọ́dọ̀ wọn mọ́ wọn ìwọ sá máa lo tí ó bá máa múnú gbogbo ayé yọ sí ọ ẹnìkan máa ń pé kò séwé kò ségbò ẹ̀fọ́ lẹ́rán ẹ máa wo gbogbo orú ẹ tí máa ń ṣe bẹ́ẹ̀ àìrá àwọn àgbàlagbà fìn gbogbo ẹni tẹ́ ẹ bá ti rí tó gbé lérí kò sí nǹkan kan tí ń yáyé kò sí ti ń jẹ́wé kò sí ti ń jẹ́gbò irọ́ ní ń pa o hmm. ẹgbà mo sọ fún yín o irọ́ ní ń pa ó ní ìyá tó fẹ̀yìn tì hmm. tó rè kọ́ di lọ́dọ̀ àwọn àgbàlagbà Hmm. ẹ̀gbọ́n tí mo sọ fún yín hmm. ó láláfẹ̀yìntì tó rè kọdí máa wí à ń bẹ lẹ́yìn ẹ ẹ wá wòye ẹ̀dá tí ó ṣìnà látara tí ń wíhun hmm. ṣé mo parọ́ ni olóòtú ẹ wòye orí tí ó kó ṣìnà látara tí ń sọ jáde hun ẹ mọ́ tẹ̀lé hàn àwọn tí ń wẹṣẹ́ àwọn tí ń ṣe gbígbá àwọn tí ń làgúnmu àwọn tí ń lo ẹ̀yọ́nú ẹ mọ́ tẹ̀lé kò sí ti ń jẹ́ ẹ̀yọ́nú lẹ́nu wọn lọ́hùn ẹ má dàrú wọn lóhùn ẹ má sì nígbàgbọ́ nú irú wọn àwọn tí ń sọrú ẹ níyà nígbẹ́jọ́ tí wọ́n ti ń ṣètànràn fún wọn nínú ẹgbẹ́ àgbà hmm. ẹgbọ́ irú wọn ní máa tẹlẹ̀ lójú tí ó máa pé kò sí tí ń jẹ́ oṣó kò sí tí ń jàjẹ́ lẹ́nu tí ọlọ́run ni o hmm. àwa ò sọ bẹ́ẹ̀ o hmm. torí oṣó àtàjẹ́ ọlọ́run ló gbé wọn kalẹ̀ ọlọ́run ló sì dá wọn gẹ́gẹ́ bí iṣẹ́ tọ́lọ̀ ń gbé wọn lọ́wọ́ tó gbélé wọn lọ́wọ́ tó ń jẹ́ káàkiri ayé àgbọ̀dọ̀ sọ pé òṣóṣó àṣìgbọ̀dọ̀ sọ pé òṣáàjì sáwà la dá wọn ni hmm. ọlọ́run ló dá wọn náà ó sì gbé wọn kalẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ tó rán wọn hmm. tó ti yé ìwọ tó bá forí ara rẹ pamọ́ tó wáwakúwà ọ̀ lè rírì kúrì hmm. olóòtú ṣe mo parọ́ ni ọ̀ sì tẹ̀ wọ́n lójúmọ́lẹ̀ ọ̀wábì inú wọn ẹ̀yọ́rú wọn lọ́wọ́ káàkiri ayé wọn ò ṣe ní jẹ́ orí tí ẹ ṣe Hmm. nígbà tó bá pé wọn má ṣe ti wọn ó dandan kí ọjọ́ orí tiẹ̀ ṣe mọ̀nà hmm. so bọ́rọ̀ ilé ayé ṣe rí nù hmm. gbogbo ẹ̀sìn tó máa ń sìn ọlọ́mọjà taṣọ àgbà ó dáa asàlùwà látán nísìn àbọ̀ sórí àwo à ń bẹ lọ́hùn à ń bẹ lọ́hùn à ń ṣàdúà à ń ṣàdúà ó sì ti tẹ irú ẹni bẹ́ẹ̀ ti tẹsọ àgbà níbì kan wọn ó sì rí àwọn arógo ṣáájú ológo wọn ò rí ọmọ ọkájọ sọ̀n ti ń fara gbolẹ̀ wọn bá ra ṣé lágbájá ọmọ lágbájá nù àti ń fẹnu yaran ọbẹ̀ kò dẹ̀ a ti pé kò sí tó borí ọlọ́run o gbogbo tí ń wíhun a sì mọ̀ pé nǹkan ni sì dìde ẹ lọ sí gbogbo tí ń wọ́n ti wá balẹ̀ bàgẹ́ síwájú ẹni tí ń yájú sáwọn àgbàlagbà ẹni bá ti balẹ̀ bàgẹ́ ń bẹ̀ ẹni tí sì ń fọ ti ń yájú sáwọn àgbàlagbà yìí tí wọ́n á balẹ̀ bàgẹ́ níwájú ẹ̀ òun ò ní rìnà rí nǹkan kan wọn ò bá jókòó gẹ́gẹ́ bí wọ́n ṣe jókòó náà bá jókòó bí wọ́n ṣe jókòó tí àwọn mímọ́ ti ń sọ̀kalẹ̀ bọ̀ látọ̀dọ̀ Ọlọ́run ọba tí wọ́n gbọ́dọ̀ rí àwọn ò sì dálẹ̀ yóò máa rìn kálẹ̀ gbogbo ibi tí àáfàá ti ń pe orúkọ ọlọ́run ọba tó mọ́ báwọn màláíkà bá ti ń bọ̀ nǹkan à ìwọ lágbájá ọmọ lágbájá ọlọ́run ọba mímọ́ tí ò sáfijọ rẹ̀ ọ̀ ń pe orúkọ rẹ̀ mímọ́ ń pe orúkọ ọlọ́run ọba mímọ́ nínú ìdọ̀tí ègbé ègbé ọlọ́run ọba kó máa sọ̀kalẹ̀ lé olórí hmm. wọn ò jí padà wọn máa lọ wọn lọ fọlọ́run lábọ̀ hmm. ọlọ́run sì ti máa ti ń ṣẹlẹ̀ ṣáájú kó tó gbọ́n màláíkà dìde sọ ti yé yín kí ló wáá dé tá a wàá ní máa wọ́nà tá a fi ní kọsẹ̀ tí wọ́n fi járe tí a ṣe. ó dandan ká máa wọ́nà ká máa kọsẹ̀ mo màdúrà ṣe mo mà wẹ́ gbà mo mà rún kí mo mà gbá sí mo mà gbọ́n ṣe tí wọn bá ti mọ ìrìn àjò rẹ̀ rìn nínú ayé tí ò rí àgbàfín tí ò pé kí wọn má ṣe tiẹn tí ò mọ pé tiẹn bóun ó fi ọ́ lẹ̀ hmm. bọ́ọ̀ máa ti ń ṣe tiẹ̀ bí idán bí ni ò mọ̀ rí àbí mo parọ́ ni olóòtú ẹ dá mi lóhùn dáadáa. ẹ parọ́ ẹ parọ́ o. tó hmm. hmm. ti yé. ẹ bá wò ó bàbá hmm. mo máa ń ṣàlàyé nǹkan kan fáwọn èèyàn nínú gbogbo nǹkan tí ẹ̀dá bá ń là kọjá láyé ibikíbi tó lúkàlùkù bá wọ ẹ gbọ́ mi dáadáa o ọ̀rẹ́ mi kan ń ṣiṣẹ́ níbì kan wà ń ṣiṣẹ́ gate man. Okay gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ sọ ni o wọ́n sọ fọ́ọ̀rẹ́ mi tó ń ṣiṣẹ́ gate man níbi tó ti ń ṣiṣẹ́ yẹn wípé sọ ọmọ wípé o lè bẹ́tà àwọn ọ̀gá rẹ̀ ń bi. wàláì. ó wá ní lọ́nà wo ó wá ní lọ́nà wo ó ló lè bẹ́tà àwọn ọ̀gá rẹ̀ ń bi ó ní lọ́nà wo. Hmm, ní gbogbo ọ̀nà. mo ní sórí gbogbo nǹkan tẹ̀dá bá ń ṣe máa nígbàgbọ́ láti máa ní máa gbìyànjú láti máa ṣe ẹ̀yọ́nú sára. Hmm. ẹ̀yọ́nú làgbà ogun. ṣé ẹ mọ̀ wípé mo kàn sọ̀rọ̀ yẹn fún ni. bẹ́ẹ̀ àsọ nǹkan ti nǹkan náà ti rò ó ló bá bẹ ló bá bẹ ló bá bíbélì pé bóòlù ló ṣe fẹ́ ṣe wọn wá ní ṣe báyìí ṣe báyìí ẹ̀yọ́ nú ni hmm! ọ̀rẹ́ mi tí mo sọ gate man ni o olóòtú mo ti kọ́lé mẹ́ta ajáwé sọlá bàbá ṣe wá rí ló yẹ kó yé mi wípé bí èyàn bá wọnú tí èyàn bá gba ọ̀dọ̀ ẹ̀ kọjá ah, ah, ọ̀gá bóòlù ó lè fún ẹlòmílẹ̀ fún one thousand báà ní ẹlòmílẹ̀ bá gba ọ̀dọ̀ ẹ̀ kọjá ẹlòmílẹ̀ fún five thousand tó túmọ̀ sí pé ibikíbi tó lúkálùkù bá wà tó o bá ní ẹ̀yọ̀nú lára wọ́n rò kó ṣoṣo lẹ̀ ni. kò sóògùn tó borí ẹ̀yọ̀nú hmm. Hmm. kò sóògùn tó borí ẹ̀yọ̀nú láyé hmm. àwọn tí a ń wá wàkúwà tí a ń ṣoṣo lẹ̀ tí a ń ṣe gbá tí a ń lo oríṣiríṣi ìlòkulò oṣó lẹ̀ ń bẹ o tí ò takọtọ lọ́hùn o. irú oṣó lẹ̀ wo. tí ò ní nǹkan tọ́lọ́hùn fẹ́ nínú. irú oṣó wo bàbá àwọn sólẹ̀ ń bẹ tó yẹ pé wé àtẹgbò yìí náà ni àwọn sólẹ̀ ń bẹ tó jẹ́ wé àtẹgbò yìí táwọn bàbá wa ń lò láyé ìjọun tí ó sì ṣiṣẹ́ tí ó sì ṣiṣẹ́ wọn á ní ẹmú lóńgbò ẹmẹyẹ ilé ẹmú pẹ́pẹ́yẹ ẹmú gbá ẹmágbọ̀n ẹtò pọ̀ mọ́ra wọn ẹ báyìí ẹ báyìí ẹmú rí ọká ẹmú rí èrè àwọn mi ò sọ wọn ẹmú rí agbe ẹmú rí àlùkò orí agbe ní gbére pàdé agbe orí àlùkò ní gbére pàdé àlùkò. orí mi gbére kò mí orí mi gbére kò mí hmm. ṣe mọ̀ pé yìí ò ní tó ọlọ́run nínú hmm. wọn á ní ẹgbùn ẹ ṣe báyìí nígbà bá wá ṣe tán wọn á ní má ìfọwọ́ kan fún iye báyìí hmm. nígbà báyìí pé mú egbò túdè àtẹwé gbá àtẹwé gbogbo gùn pọ̀ ọ̀sẹ̀ yìí ni fi lọ lọ́ọ̀rẹ́ lu aṣínà àtàtúndé kọmọ lò ó kó máa lò ó tí n bá ti ń lò hmm. tí n hmm. gbogbo tó di ọjọ́ ti lè pè gbogbo tí ń jọ wọ́ọ̀dì aburu. Hmm. wọn ti já kúrò lára rẹ̀. ma ni fa wọ́ọ̀dì aburú gan. a ma ti pé èmi ni mo máa ń sọ jù èmi lẹnu mi gbọ́rọ̀ jù hmm. gbogbo nǹkan láyé èmi ni mo gbọ́ tèmi ni mo mọ̀ tán hmm. a máa ṣàkóbá sínú ayé ẹlòmíì. Hmm. tẹ́ ẹ bá wò dáadáa àwọn kankan wà tó yẹ pé ọfọkàn mi balẹ̀ tó sì múnú mi dùn ṣé ẹ mọ̀ pé ẹlòmíì wà ìṣòro tí ń bá ẹlòmíì jà kò ju ìṣòro ẹnu lọ. olúmọ̀ ń bọ̀ tìrìbọ̀ bàbá ẹ bọ́ bàbá ẹnu là ń bọ̀ nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ni ṣé ẹlẹ́lòmíì bá ti ga ètò tí mò ń ṣe yìí ó lè jẹ́ wọ́n ní ń bá wí ìyá ètò tá à ń ṣe yìí ó lè jẹ́ pé wọ́n ní ń bá wí bàbá hmm. ṣùgbọ́n mo mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ aláǹgbá ló dakùn délẹ̀ àmì etí nínú èyí tí nínú òye wa wàláì ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ọ̀rọ̀ ẹnu nǹkan tí ò tí nǹkan tí ò lè ṣe láàrin ọdún márùn sásìkò yìí ni ọmọ fẹnu sọ fún òun lè ṣe àkọ́kọ́ nìyẹn ìwọ náà wàá wò ó látijọ́ tó ti ń sọ àṣírí rẹ fún yàn bẹ́ẹ̀ lómi bá fẹ́ kọ́lé lọ́la bẹ́ẹ̀ lómi bá fẹ́ ra mọ́tò lọ́la yóò ti kú tí ó sì bá kádàrá rẹ̀ mu. ibi tí mò ń lọ gẹ́gẹ́ nu yóò ti tò kó fẹ́ ra mọ́tò yẹn lọ́la o hmm. tó bá ku gẹ́gẹ́rẹ́ kílì ọ̀la mọ́ òye ó yẹ àìsàn lè dé bẹ́ẹ̀ni mo ti rí ẹnìkan débi pé ẹgbẹ́ ẹ pè láti orílẹ̀-èdè amẹ́ríkà pé send account number rẹ sí mi ẹgbẹ́ yẹn wá ní ohun òní lè ṣe aláàtì yẹn ní alẹ́ yẹn o pé tó bá ti alẹ́ làwọn wà pé tó bá di ọjọ́ kejì àwọn máa ṣe ṣé ẹ mọ̀ pé ó tó ọdún mẹ́ta sí mẹ́fà kẹ́gbọ̀n tó sì wúre rẹ̀ títà. Allahu Akbar ta ló sọ fún ta ló lọ sẹnu fóró fún tẹ́ ẹ mọ̀. ó ti tojọ́ fún yàn. tó yẹ hmm. kí n sọ pé iṣẹ́ kan ìdédé iṣẹ́ ń gbà míì ìwọ náà wò ó ẹ jẹ́ kákàjọ wò ó kò ní ìdì màá ṣàlàyé àfa ó ṣàlàyé ọ̀rọ̀ yìí wọ́n sọ kúlẹ̀kúlẹ̀ rẹ̀ jẹ́ kí n bá ti ẹjọ́ wò ó níbo logun ẹ ti wá. tọ́ ọmọ. Hmm. ti wá. Hmm. wà ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì mọ̀bi tí ogun ayé ti wá. mo mọ ẹnìkan ó fún gẹ́ẹ̀ yẹn lóyún ó dẹ̀ dínà ìpó nǹkan ló ní oyún yẹn hmm. njọ́ tí ọmọ yẹn ó bímọ tẹ́gbẹ́ ó sọ àsọtẹ́lẹ̀ sínú ayé ẹ̀ ní ìyá ọmọ yẹn wá ní ọyá máa ṣẹ́ ìpè àsọtẹ́lẹ̀ ni máa ṣàsọtẹ́lẹ̀ sínú ayé ẹ̀ ó dègún hmm. ègún balẹ̀ ó dà sán ó dà sẹ́ ọmọ bẹ̀rẹ̀ sí ìyá yẹn bá bẹ̀rẹ̀ sí ṣépè ẹni tó fún ọ lóyún ìṣẹ́ tó ní kí n so èmi ọ̀fẹ́ mọ̀ bọ́yọ́kùnrin ni bọ́yá ń bí ni tàbí bọ́ yóò wọ̀ lójú ọ̀run hmm. ṣùgbọ́n níjọ́ tó bá ti ń pín ọmọ kò ní kàn láyé. mọ. kò wá ní sọ pé kò ní kàn láyé o níjọ́ tó bá ti ń pín ọmọ kò ní kàn ìran ẹ̀mọ́ láyé. Allah ẹ wo ẹ wo ẹ wo bí tẹ́gùn yẹn lọ. bàbá ẹnìkan pè mí láti orílẹ̀-èdè Amẹ́ríkà hmm. ó ní tó bá ti wọ ó ní òun ti pé thirty nine years báyìí hmm. ó ní táwọn bá ti wọ forty years ní kúdé ó lẹ́gbọ̀n hmm. mẹ́rin ti kú báyìí ó nínú hmm. ọmọ méjìlá tí bàbá bí mẹ́rin ti kú. olóòrùn náà ti pé thirty nine years báyìí olóòrùn ti ń palẹ̀ mọ́ òun. Ah. bàbá oh, ègó kan ni. ègó tó nípọn. Baba. ìwọ tó wá wò wípé olówó lọ́wọ́ o ti kọ́lé o ti bímọ o ti ra mọ́tò o ti ṣe nǹkan tí ẹgbẹ́ o ti ṣe nǹkan tí ọwọ́ àṣẹ ń lé ayé má jókòó tẹ́tẹ́rẹ́ o Baba. má wo rẹ̀ ń ran. o gbọ́dọ̀ jókòó tẹ́tẹ́rẹ́ torí wípé ẹni tó bá rí bá ti ṣe tó bá rọ̀nà gbégbà láyé máa ń lé o. bẹ́ẹ̀ ni. mo máa ń sọ kinní kan lórí ètò mi ìwọ tó bá subscribe sí ìkànnì Yorùbá Dùn Online TV a jẹ́ pé Ọlọ́run kan máa Ọlọ́run dídì ràn mí sí ọ ló fi subscribe síbẹ̀. bẹ́ẹ̀ ni. ìwọ tó ò ní subscribe síbẹ̀ tó ò ní gbé tòmí Ọlọ́run ràn mí sí ọ ni. wàláì. ẹgbẹ́ ìkan tí mo sọ. bó ṣe rí nìyẹn. mo wá rí wípé at the end of the day ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ó ní ìlàkọjá tó pọ̀. tí ì ṣe kékeré. mo máa ń sọ kinní kan lásìkò tí ẹ̀dọ́ ọ̀bà lówó lọ́wọ́ ìwọ̀nba àdúrà ni ó gbà ìwọ̀nba àdúrà ni kò sáré hmm. lásìkò tó lásìkò tí owó bá ti dé gbà yín lọ́ọ̀ṣẹ̀ àmọ́ sáré. tètè bàbá ẹ bá mi bá wọn sọ̀rọ̀. ẹ ṣe olóòtú ṣe rí ara àtọ́fà tẹ́ ń sọ hmm. ẹ fi parọ́ ó ti ara àwọn obìnrin tá à ń fẹ́ kiri wọ̀nyí hmm. àwọn obìnrin tẹ́ ń wò yìí agbára tọ́lọ́run fún wọn kì í máa ṣe kékeré hmm. mo kóyàwó jọ àbí mo dégún hmm. mo dọ́gbọ̀n hmm. ah. nínú ilé ẹni ó yàtọ̀ sí póbìnrin lórí ẹni tó ti yé yín ọkùnrin tó bá fẹ́ kẹ́mi òun ogun tó bá fẹ́ lò pẹ́ tó ti yé yín tó sì fẹ́ fi rọ̀rùn lólé ayé kádàrá tiẹ̀ lè jẹ́ pé ẹni tí kóyàwó jọ ní ọ́. Mm tí ò sì ní hun ọ́ tí ò sì ní bu ọ lọ́wọ́ gẹ́gẹ́ bíi tèmi kì í ṣe ẹyọkan mu ní kì í ṣe méjì tẹ́yìn náà sì mọ̀ ẹ sì wádìí ẹ̀dẹ̀ bẹ́ẹ̀ ni mo sì wádìí ẹ̀dẹ̀ bẹ́ẹ̀ ni ìtẹ́ẹ̀bá sí wádìí ẹ̀ léṣe. bẹ́ẹ̀ ni ṣe rí ká máa fẹnu yarun ọbẹ̀ fóbìnrin hmm. àdéhùn tá a bá ní mú ṣe ká má ṣe fóbìnrin hmm. obìnrin tó ń gun àyà ẹ̀ hmm. ó bí wọn fún ọ o kò bímọ fún ọ má ṣàdéhùn tó ọ ní múṣẹ fún wọn mm-hmm. sì ṣàdéhùn tágbára rẹ ò ní gbé mm-hmm. ah, lágbájá fọkàn ẹ balẹ̀ fọkàn ẹ balẹ̀ bóyá ńgbà tí wọn bá wà lórí ara wọn lọ́wọ́ ọmọ promise tọwọ rẹ ò ní lé bá láíláí tó fi kú nígbà mm. tó èso Ọlọ́run mm. ibi tẹlòmíì ti rí ìjákulẹ̀ dọlà nìyẹn mm. ibi tẹlòmíì ti kangun tí ò ní bọnú ẹdọjọ òkú mọ́ ìyá kó ṣẹ́ra wa ọkùnrin àfi ká ṣe làákàyè ká mọ ìyá gbórí òbò jẹ́jẹ́. jẹ́jẹ́. gbogbo ọkùnrin tẹ́ ẹ bá rí tí ń bá ń gbórí òbò jẹ́jẹ́ alákọ̀ọ́kọ́ ẹ̀mí rẹ̀ ò ní gùn. Hmm. ẹlẹ́ẹ̀kejì tọ́lọ́run bá ṣe ní ẹni tí ó ga tẹ́lẹ̀ kò ní pẹ́ tí gbogbo ohun tó ní ó fi tán. Hmm. tọ́lọ́run obìnrin tá à ń kó jọ tẹ́ ń wò wọ̀nyí abàmì ń bẹ nù wọn. Hmm. ìmí ń bẹ lásán tó bá wọlé tó bá bọ̀rọ̀ sí òwò tó bá gbójú sókè ọlọ́run n lálẹ́nu n sì fokùn fún lọ́rùn nígbà tá à ń jọ ńlá lọ́wọ́ ó ṣe àdéhùn báyìí síwájú wọ ọlọ́run kì ṣèmi ló ṣàdéhùn fún iwájú wọ ọlọ́run ló ṣàdéhùn fún sí ó wá ṣàdéhùn tán wọ́n ń pè é àwa fàfà títí kò dérù ọlọ́run ṣe bí nfààní tó ra wọn ni mẹ́ẹ̀ẹ́sọ ọlọ́run ṣùgbọ́n tí tóra wọn tí ń tóra wọn fún yìí ọlọ́run ya bá ń dá dúró hmm. yóò sì dúró àfitọ́ ọ̀bá gorí ẹ̀rí ló kù hmm. tó mẹ́rin bá yàtọ̀ kàtàkàtà tó bá gbá ojú ara lẹ́ẹ̀mẹ́ta fún ọkùnrin tí ọkùnrin bá mi sì gidi wàláì yóò dọ̀lẹ hmm. ẹgbọ́n tí mo sọ mo rí àìmọye irú ẹ̀rí káwọ ọkùnrin ó ṣe làákàì kó mi agbára tọ́lọ́run fún ọ ọjọ́kùnrin ta sọ́ra obìnrin tá à ń fẹ́ sílé yìí ọlọ́run fún wọn lágbára tí wọ́n ti dá dúró lọ́tọ̀ hmm. ọlọ́run fáwọn ọkùnrin náà lágbára ṣùgbọ́n táwọn obìnrin àwọn ibìkan ń bẹ agbára kan ń bẹ nínú àwọn agbára tọ́lọ́run sọ̀kalẹ̀ sára obìnrin tó ju tàwọn ọkùnrin lọ. Hmm. irú agbára wo ni. bọ́ọ̀lù mi ń fún nírọ̀lẹ́ yìí hmm. olóòtú ó yí ọmọ òdua ní <laughs> ah, agbára àgbàlagbà ń bẹ tọ́lọ́run sọ̀kalẹ̀ sára àwọn obìnrin tí wọ́n fi jù á lọ gbogbo ọ̀nà agbára èmèrè ń bẹ tó lọ ń sọ̀kalẹ̀ sára àwọn obìnrin tí wọ́n fi jù wá lọ gbogbo ọ̀nà hmm. ṣé kò rí bẹ́ẹ̀ ni kí là ń bá ká obìnrin mi ń bẹ tó lọ ń fún ní agbára tó ṣe wípé téèyàn bá rí ìyọnú ẹ̀ hmm. ibi tó lérò pọ̀ dé tí ìran rẹ̀ ò dé hmm. obìnrin ó sì bọ́ sí kọ̀rọ̀ yóò sunkún sọ́lọ́run gẹ́gẹ́ bí agbára tọ́lọ́run fún ọlọ́run ọkùnrin yóò parọ́ fún mi kò dà míì tó bá dáa fún jù báyìí lọ ṣebí kò tí ì ní nǹkan kan tí ń kẹ́mi báyìí tó bá dáa fún jù báyìí lọ èmi ló gbádùn jù báyìí lọ hmm. ọlọ́run jíjúmọ́ rí ṣe oore fún ló léè tó bu wáyà léè tí àtìrandíran rẹ̀ kan wù tí wọn ò rí rí bá ń ṣe fún ọlọ́run ọlọ́run sì ni ẹn mo ti gbọ́ ẹ̀yin màláìkà ẹ̀kọ́ ọ̀lẹ̀ mo ti fàṣẹ sí ọkùnrin ó máa yóò máa rí ṣe bí ìgbà tó jẹ́ pé ó lọ fi nǹkan míì ṣẹ́sọ́ ni hmm. tó bá jọkùnrin tó ní làákàyè toró àwọn obìnrin mi ń bẹ tí wọ́n fara pamọ́ wọ́n máa parí iṣẹ́ lé ọkọ lórí hmm. wọn ò sì ní fi hàn ọkọ hmm. Hmm. wọ́n máa parí iṣẹ́ lọ́kọ lórí ńkọ̀rọ̀ wọn ò sì ní fi hàn ọkọ kóra wọn ò fura obìnrin yóò máa ṣe bí bí ìdèdèrìn tí ó máa gbọ́kùnrin rẹ kéékèèké lè ṣe akéde yóò bá búbú ni tó yẹ ṣe pé agbára tóbìnrin ní ó ju agbára tọ́lọ̀ fún ìyá ọkọ yẹn lọ yóò máa ṣe bí ọ̀dẹ̀ ọkùnrin tọ́lọ̀ bá fún ní ọgbọ́n ìmọ̀ àti òye yóò mọ̀ pé rẹ̀ sákìyèsí pé ah, kí ni ń ṣẹlẹ̀ ọmọbìnrin bí n bá kígbe mọ́ jẹ̀nẹ̀jẹ̀nẹ̀ ó mu tí n bá pariwo mọ́ yóò dọ̀dẹ̀ níbi tọ́lọ̀ ń fún ní ọgbọ́n àti làákà èdè yìí tó sì jẹ́ àmọ̀ye obìnrin gbogbo tí n bá ti wí ẹ̀ẹ́n náà ni yóò jẹ́ mi ní hò gbogbo tí n bá ní ìfẹ́ kò ní kọjá ń bẹ̀ gbogbo tí n bá ti ní mo fẹ́ láyé náà ni màá bá mi yọnu sí ọkùnrin tọ́lọ́ máa fún nílà akáyọ̀ tó bá tètè láròjinlẹ̀ tó pèrè ẹ̀ padà hmm. ó dàbí ò lọlé aláwo tí ò lọ sọ́dọ̀ àwọn pásítọ̀ tí ò sì lọ sọ́dọ̀ àáfàá hmm. láti lọ ṣèwádìí hmm. ọlọ́run tàn mọ́lẹ̀ òye sínú ọpọlọ ẹ̀ yóò tètè pèrè ẹ̀ padà òun ò wá dára ẹ̀ padà ohun tóbìnrin yẹn yóò wá sọ obìnrin yẹn tó bá ti mọ̀ pé máa dùn obìnrin tí máa dùn ọmọ obìnrin yẹn nínú òun náà máa try láti máa ṣe àwọn nǹkan yẹn tínú obìnrin yóò túbọ̀ máa yọ sí i tó bá jẹ́ ní tó lákìyèsí tí ìsọkùnrin bandan ọkùnrin gànràngànrà ọkùnrin mógùn tí ìsọkùnrin mógùn kó tó jáde ńlé láàárọ̀ ti ń bẹ lọ́ọ̀ rẹ níwọ̀n bá ó ti hàn kó mọ sẹ́tù ilé ìyàwó yẹn jókòó hmm. jẹ́ kó mọ bọ́ ọ ṣe mọ. Hmm. ọkùnrin mi ò ní ìfẹ́ kankan. ọrí mi o hmm. ọrí mi tán sọ̀n pé mi rẹ̀ náà ni ọrí mi tán ọmọ bí mo ṣe tó ọ̀sùn mọ bí mo ṣe mọ ṣùgbọ́n pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run tó lọ́ba ṣe fún mi jù báyìí lọ pẹ̀lú ògo ọlọ́run èmi náà yìí tẹ ọlọ́run jù bọ́ ṣe ń fẹ́ lọ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìrìn àjò mi tẹ̀ ń lọ lónìí fàdúrà sí mi hmm. tí mo ní lágbára ni ẹ̀mọ́ méje lè pẹ̀lú àwọn ọmọ tó hmm. ti yé hmm. gbogbo ọkùnrin tọ́lọ́run bá fún ní làákàyè ọgbọ́n àmọ̀ àtòye tí ń tẹrí ba tí sì ṣe pé ń ṣe gàràngàrà àyè ò jayé pẹ́ẹ́ Hmm. yóò sì gbádùn hmm. Hmm. sọ̀rọ̀ mi ti yé yín àwọn obìnrin àwọn obìnrin kan ń bẹ nínú ayé tá a wà yìí ṣe ti gbọ́ má fẹ́ lé mi òun ni májẹ̀mú tiwọn. má fẹ́ lé mi. òun ni májẹ̀mú tiwọn. ọkùnrin tó bá mọ̀ pé òun lè pé àdéhùn pẹ̀lú irú obìnrin bẹ́ẹ̀ tí ò ní kóbìnrin jọ tí ó sì pé àdéhùn pẹ̀lú irú obìnrin bẹ́ẹ̀ òun ni kó lọ kó lọ tẹ́rí sí irú ẹrù orí obìnrin bẹ́ẹ̀ ṣùgbọ́n ọkùnrin tí ò bá ní pé àdéhùn ó mọ̀mọ̀ dán wo tó bá tẹ́rí sí orí rẹ̀ ó pa hmm. ṣùgbọ́n tó bá tẹ́rí sí tó bá ti mọ̀ wọ́n bá ara ẹ̀ yóò mọ̀ gbáwìn nínú ọlá àtàdùn bí ìrànú hmm. ṣúgà ni hmm. ṣẹgbọ́n yorùbá mi ṣùgbọ́n tó bá jálákọ̀ọ́yọ èèyàn ó ní àṣebóbìnrin ni obìnrin ẹ ma wọrí ní bá fẹ́ mo fi mú tètè máa fẹ́mi ìlé lórí nípa nipa túláàsì ọkùnrin yẹn ń forí ọká ni o bàbá ìyàwó ọ̀rẹ́ mi pe ọ̀rẹ́ mi kan lọ́jọ́ kan hmm. gbà tó pé ọjọ́ sùn ló lé mi gbogbo eye yẹn bí kíbi tẹ bá wà ẹ gbọ́ ètò dáadáa lè jẹ́ wípé ètò tẹ̀ yìí wà láìta ọ̀rọ̀ rẹ lè mọ́ lílù kó rí àfa hmm. tó kàn lè jẹ́ pé ọ̀rọ̀ ọ̀rọ̀ lásán ni wà á kàn gbọ́ tí ìyàtọ̀ kàn déédéé bá ọ. wọn ò gbèsè ayé ara ẹ. ọ̀rẹ́ mi yẹn ìyàwó ẹ̀ bá jí nídà ló jí ní nǹkan bí aago kan òru. Hmm. lọ́wọ́ ni ṣé kò sí ó ní àwọn lọ́rọ̀ ni hmm. ó ní sóòdẹ nígbàgbọ́ kó o lè dá àmì ọkọ yẹn wá ní kí ló tó fi sọ bẹ́ẹ̀ ó ní ọkàn béèrè náà ni pé Hmm. pé tó o bá ti dà mí èmi náà ò ní dà ọ́. Ah! ó tún fọ̀rọ̀ ń ru lójú bá wọn. lójú lọkùnrin yẹn bá ní hmm. bíi ti báwo ó ní tó o bá ti lè dáhùn ó ní wàá dirú wàá dìgbà aago kò rú lójú o. bàbá ń bẹ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín wà ọ̀sẹ̀rọ̀ ti kẹ́bọjẹ o ẹ gbọ́ mi dáadáa hmm. àsìkò rèé tí ọ̀pọ̀lọpọ̀ lè sí etí ẹ̀ lẹ̀. láti kẹ́kọ̀ọ́ tó bá wù kọ́ wà ọba wà lórílẹ̀‐èdè nàìjíríà even ọba àjẹ pásítọ̀ ọba àjẹ àfáà ọba àjẹ babaláwo tàbí oníṣẹ̀ṣe hmm. yá mi létí inú rẹ etí inú báyìí lè jẹ òlò bàbá kájọ fọ̀rọ̀ ẹ sàríkọ́gbọ́n àkíyèsí lèèyàn máa ń lò nínú ìgbéyàwó bẹ́ẹ̀ni tó bá ní ṣé o ò ní dà mí ó lóun ní dà o ó ní tó dẹ̀ fi lè dáhùn ó ò ní sọ jù báyẹn lọ. jáàmọ̀ ohun tí ó ṣẹlẹ̀ lọ́ba ní káwọn sùn hmm. wọ́n sì sùn nù àtọ́jà àròjọ kejì obìnrin yẹn dáná wọ́n jẹun wọ́n lọ bí iṣẹ́ ìgbà tó di alẹ́ lárákùnrin yẹn wá pe obìnrin yẹn wípé ń bọ́ lọ́wà ó ní òun dẹ̀ ti délé o ó lówó dẹ̀ fẹ́ pẹ́ délé díẹ̀ pé yóò fẹ́ tó bí wákàtí kan pé ẹnìkan ní kò dúró. alẹ́ ni náà. bàbá hmm. ẹgbọ́n kan tóbìnrin yẹn sọ nígbà tẹ́mi àtobìnrin yẹn yíra ni hmm. ó ní òun mọ̀ọ́mọ̀ ta ọlá ọlá a sì kí ara òun tà fọkàn ni. that is it láì jẹ́ pọ́kọ fún rẹ̀ ló lò ó. Hmm. ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin mi ò làásìkì kankan o. pẹ́rín bàbá ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ fúnra wa. òdodo ọ̀rọ̀ ni. ọ̀pọ̀lọpọ̀ obìnrin mi ò gbé àsìkì kankan wáyé látọ̀run. bẹ́ẹ̀ni. ẹlòmíì ti gbé wáyé ìgbà tó wà lọ́mọ tuntun tẹ́ ẹ sọ lẹ́ẹ̀kan náà ti gbà. bó ṣe rí nù. kọ̀dẹ̀rẹ́ àyè rẹ̀ nìkankan tí ó bá ní pílẹ̀sì ẹ̀. láyé. ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin mi ò gbé àsìkì kankan wá láti ọ̀run bó ṣe délé ayé ni obìnrin lọ́fẹ́. ló tà fún un. ló tà fún un. bàbá. bẹ́ẹ̀ni. ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì wá wà nílùú èkó tó jẹ́ wípé ọlá àsìkí ìyàwó wọn ló gbé ẹ débẹ̀. wàláhì kò sí rọ́ńbẹ̀. bàbá ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wà lórílẹ̀‐èdè nàìjíríà ọlá àsìkí ìyàwó ẹ̀ ló gbé débi tó wà wà ní sọ̀rọ̀ yọba pé ìyàwó lóru wa ní ẹ̀dìá ẹ̀hún sase mọ́sẹ̀ kan gbòòrò obìnrin kan ti lóyún fóun obìnrin yóò sì gbà àsìkí yẹn padà. lẹ́sẹ̀kẹsẹ̀ olóòtú ṣe rí àwa ọkùnrin ká hmm. ṣe làákàyè tá a bá ti wá ṣe làákàyè tán tá a ti kẹ́kọ̀ọ́ bá a ṣe gbáyé hmm. látara àwọn àrírí ayé hmm. tá à ń sọ yìí ọkọ tó bá níyà láyé kó try ìwọ̀n babọ́lọ́n bá ṣe gbé lọ́wọ́ sókè mọ́ kó tọ́jú yẹ ẹ̀. ìyá ọkùnrin tó bá sì níyà láyé. ọkùnrin tó bá sì níyà láyé ó tọ́jú ìyá ẹ̀ látàtàrí kí ni ó fi tọ́jú ìyá ẹ̀ ò ní wípé gẹ́gẹ́ bí àwọn àpẹẹrẹ obìnrin tá ń sọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ yìí ọkùnrin mi àmọ́ sálábàápàdé obìnrin mi hmm. tí ó jò lóríire hmm. tóbìnrin yẹn ó soríire látàyé dálé kìámọ̀ toríire yìí ò ní tán láéláé ṣùgbọ́n látàtàrà àyà ọkọ hmm ọmọ yóò padà ṣàgbákò hmm. ẹ béèrè kí nìdí. mo ń béèrè mo ń gbọ́. nígbà tó bá fẹ́yàwó tọkọ tí ọkùnrin bá fẹ́yàwó ó lè jẹ́ èmèrè funfun ni èmèrè hmm. omi ni lọ́lọ́run gbé pàdé ọkùnrin yìí ó sì níyà láyé hmm. látara ara gbóná ìyá ṣe mọ̀ pé ìyá àgbàlagbà mi ń bẹ tó wú máa wà lára wọn gidi kì í sowú pé wọ́n fẹ́yàwó lé ẹnìkan tí wọ́n máa báyàwó ọmọ wọn sorogún ṣọ ọgbà kan ń bẹ àbọ̀ ọgbà. wọ́n mọ wọ́n mọ. ṣùgbọ́n tọkùnrin bá ti yá rẹ̀ lọ́pọlọ mm. kò ní ṣìṣe mm. kò sì ní sílẹ̀ tẹ̀. Mm. kí nìdí ni wípé tọkùnrin bá ṣe làákàyè tó ti fẹ́ ọmọbìnrin tó wá rí pé ah, àkókò tó mọ̀ sí fẹ́ ọmọbìnrin yìí láì tí ìpera wọn jókòó sọ̀rọ̀ kan òun rí pátẹ́gùn àlàáfíà fẹ́ sínú ayé òun tí n bá ti wá ń dá fọkùnrin yẹn díẹ̀díẹ̀ ó tètè lọ máa ṣẹ̀tọ́ ọ̀yá yẹn fún un torí tí ò bá ṣẹ̀tọ́ ọ̀yá ìfun hmm. tó bá rí i pé àkókò ìyàwó tó ń fẹ́ yìí hmm. ayé san òun hmm. òun ní bá ti ṣe ń ṣe rọ́nà gbégbà kó mọ̀ wàá rúyàwó ìlérí jù níwájú ìyẹ́ ẹ̀ torí tó bá rúyàwó ìlérí jù níwájú ìyẹ́ ẹ̀ yóò padà ṣiṣe. yóò padà bára ẹ̀ ńlẹ̀. yóò padà bára ẹ̀ ńlẹ̀ kí nìdí ni wípé tó bá jọkùnrin tọ́lọ́run bá gbọ́n tó gbọ́n tọ́lọ́run fún lọ́gbọ́n àmà àtòye yóò fún lọ́gbọ́n ìmà àtòye tó hmm. hmm. ti yé hmm. yóò wà fọgbọ́n sọ̀rọ̀ rẹ̀ yóò wá pè ìyàwó ẹ̀ jókòó yóò wà ní mo ti fẹ́ ọ níyàwó ọlọ́run ní fi kú yà mo sì ti mọ̀ pé wọ́n náà ni ẹnìkejì mi tó wá mọ̀ pé mo níyà báyé ọkùnrin bá ń dá lónìí ẹ lọ bèrè lọ́wọ́ ìyẹ́ ẹ̀ tó látara aṣẹ́ tí ìyá ti ṣe kalẹ̀ hmm. ìní máa múru wá pàdé ẹ̀yin obìnrin olóríire báyìí hmm. ó gbé kalẹ̀ bẹ́ẹ̀ fún ìyàwó ẹ̀ hmm. bí mo ṣe pàdé rẹ kò sẹ́lẹ́yìn ìyá mi o bí ìyá mi ò bá ṣe dáadáa pẹ̀lú sí bàbá tó bí mi fún ìlé rìnà pàdé ẹ̀ ìlé rìnà pàdé ẹ̀ láéláé ṣùgbọ́n látara dáadáa tí ìyá mi ti ṣe fún bàbá mi lójú bàbá mi lẹ́yìn bàbá mi ló jẹ́ ìsàgbákò oríire tí mo sàgbákò látara rẹ̀ yìí wá dákun mo bẹ̀ ọ́ tọkùnrin bọ́ tó bá ṣe é ṣe kí ọjọ́ tilẹ̀kùn má rí kó dọ̀bálẹ̀ kó máa yílẹ̀ fún ìyàwó ẹ̀ dákun wá fẹ́ mi fẹ́ ṣùgbọ́n mi fẹ́ mi fẹ́ àṣìṣe mi torí tó o bá fẹ́ mi fẹ́ àṣìṣe mi bí ìyá mi ṣe dáa tó kò sí kó mọ̀ níwà kan o ó sì lè jẹ́wà tó ní yóò jẹ́wà pé ká máa jowú nígbà tí ìyá mi bá dé dédé tó bá bèmi àti ẹ̀ ń ṣe ń ṣe ìyá mi ara rẹ̀ ò ní gbà á hmm. yóò ní àá ah, obìnrin ti lórí ọmọ mi hmm. àrí ni mo ṣáká o. ni wàhálà ọba dé látara abẹ bí kò sí ọgbọ́n tá a sì lè dá sí tí ìyá yẹn bá tẹsẹ̀ bọ̀tá yóò tún gbéyàwó yẹn ká o. Hmm. so torí ìdí èyí mọ̀ fún níwà ìyá mi ń jowú o ìyá mi ò jowú o dákun mọ ṣùgbọ́n mi fún mi gbogbo ń tọ́ ọba ti rí lẹ́gbẹ̀ẹ́ látara àwọn òbí tí mo ní ọ gbọ́dọ̀ má ó di dandan mọ́ hmm. rẹ̀ ó dáwọ́ àdúrà rẹ dúró lórí mi hmm. torí pé gbogbo ohun tó ọba ṣe fún mi orí gbogbo oríire tí n bá ṣe látara rẹ láyé hmm. nígbà tí n ti fẹ́ lómi pẹ̀lú ẹ sọ pé àwọn ààrẹ náà ló ìwọ náà mo pè ọ́ sákìyèsí nù dákun kò sẹ́ni tí ò lóbi láyé tí ò bá sọ́wọ́ àhùn ọlọ́mọjà kọsẹ̀ látara òbí ìyá mi yóò dáa níwà yóò ti fi wà á ti ṣe yóò ti fi ra àlùbáríkà fún yàn látara bàbá èèyàn ṣùgbọ́n yóò ní ṣùgbọ́n kan lára o tó fi jẹ́ pé yóò máa jàyàwó ọmọ tí n bá sì ti ń jàyàwó ọmọ tí wọn ò bá fi sùúrù sí i rírìn àjò wọn ti lè wò ó dáa tó láyé wọn padà túká hmm. torí ìdí èyí ẹlòmíà máa kàwé tí ò ní ka ọpọlọ mọ. bẹ́ẹ̀ ó ti yẹ pọ. lọ́pọ̀ jù ń ta ní sìn. ọ̀pọ̀ me and my husband me and my wife. bàbá mo ti rí gíráduwéètì tó jẹ́ dókítà ná ìyàwó hmm. dáadáa. ni ìyẹn ni. mo ti rí hmm. kàwé ni. ó kú kàwé. mo ti rí obìnrin nínú sì ní. bàbá kò sí nínú ìlànà oríire. bàbá obìnrin iṣẹ́ náà lè sí rí mo ti rí dráìfà tó jẹ́ ajáwe ọkọ̀ gáràjì òun àti ìyàwó rí ọjà rí láyé. Hmm. rí òdodo rẹ hmm. mo gbà ó ṣeé ṣe kó jẹ́ pé yìí hmm. ó má láyé tó bá lóbi láyé tí bá fọgbọ́n ṣe yóò padà kọsẹ̀ látara òbí torí tí ti papọ̀ jù tí ń táwọn méjèèjì máa ń yẹn táwọn òbí ọkọ bá rí ibi wọn ò túmọ̀ rẹ̀ sí ni pé ìyàwó ètò lórí ọmọ àwọn bàbá èyí wá sì ṣe gbogbo ìyàwó hmm. ní lórí ọkọ hmm. ẹ tiẹ̀ jẹ́ ká fi eré àyẹn lẹ̀ bàbá hmm. ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín ó ń gbé ibi tí ọ̀yọ́ kó gbé bẹ́ẹ̀ni ìṣẹ̀dárí ò sí lẹ́kọ̀ọ́ rárá ó ní dan tó láàṣì o wà láìtàlà ìlú abínibí ẹ̀ nìṣẹ̀dá ìwà ọmọ ìyá alẹ́ kẹta wa èkó ló gbé tó sórí rẹ̀ ṣé wọ́n béèrè lọ́wọ́ orí ṣebí bí ọjà tí ń tà ní wọ́n béèrè ah. ọ béèrè lọ́wọ́ orí. arákùnrin kan pè mí láti orílẹ̀-èdè amẹ́ríkà hmm. nígbà tó pè mí ó ní pásítọ̀ chọ́ọ̀chì àwọn ó sọ wípé ìlú èyìnbó ni ọ̀nà wípé òun róun báyìí ní láàrin àwọn aláwọ̀ funfun. táwọn jọ ń jẹun. ṣé wọn àti rìnà ẹgbẹ́ ẹ̀ sí wọn náà rí táwọn jọ ń jẹun hmm. ó ti wà mẹ́ẹ̀ tí lé ní eight to ten years bàbá kò sí yàtọ̀. ẹ ṣe jẹ́ ń dáhùn question tó béèrè hmm. a máa rí bẹ́ẹ̀ pásítọ̀ tó rí ìnàrí ò parọ́ wà lẹ́ẹ̀kò parọ́ ọdún kí nìdí hmm. ẹni mo ríran sí ọdún ìsìn aláwọdé pẹ̀lú àṣẹ ọlọ́gbà tó bá tó sùn mẹ́ta amẹ́ríkà lọ wà bọ́lọ̀ ṣe wí ó ṣe fi hàn mí mo sọ fún ọ̀hún tẹ́nu rẹ ò bá bò tọ́ délé fi fàájì tọ́ ọlọ́rin tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ dáa ah, hmm. pásítọ̀ ti nígbà tó bá tó sùn mẹ́ta ìlú èbó la wà láti máa bẹ́ èbó jẹun sọ ti béèrè lọ́wọ́ orí rẹ pé àṣírí rẹ ǹjọ́ lè sọ lójú aráyé n ti ń fàjákulẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nù kì í ṣe pé pásítọ̀ parọ́ wàláì pásítọ̀ parọ́ sọ pé mo tẹnu mọ́ ṣùgbọ́n látara ẹnu ẹnu tí ń já wáyà ẹni wọ́n ṣàṣírí fún pé tó ọ́ débi gíga o nígbà tí ó bá ìdìgbà báyìí àánú ò nínú ayé ẹ̀ ó délé ó sọ fún ìyàwó ẹ̀ ó délé ó sọ fáwọn ọ̀rẹ́ ẹ̀ ó kó àwọn ọmọ ìyá ẹ̀ ta lọ ọmọ tó fẹ́ ọdẹ nínú ọmọ ìyá rẹ̀ àbí kì í sọ̀tà ọmọ ìyá hmm. ọ̀tá ń bẹ nínú ọmọ ìyá ọ̀tá ń bẹ nínú ọmọ ìyá ọ̀tá sì ń bẹ nínú ẹbí ọ̀tá sì nínú ọ̀rẹ́ afẹ́ ajẹmọ́fẹ́ ti fúnni lóko òdí ọ̀pẹ́ ẹ̀rọ rìn mu gàárì rìn rìn soríṣiríṣi ju tó ń lọ ọjọ́ náà ni ó bẹ̀rẹ̀ àbínúgbáyé wàá ní kò ní lọlé ológun o hmm. kò ní lọlé ológun pé kíkẹ́ ọba jẹ́ o yóò wàá dẹ́nlẹ̀ fún ọ yóò wàá gọ̀ yóò máa ṣe ìdẹ̀dẹ̀rìn yóò máa lù ọ lẹ́nu gbọ́rọ̀ tó o bá ti lè jábọ́ sí lọ́wọ́ ibi tí ò yẹ kó ti sọ̀rọ̀ rẹ ìgbẹ̀mí ò ti lọ dálẹ̀ hmm. àwọn agbọ̀rọ̀ ló bá gbé wọn à ṣe lágbájá náà ṣe bẹ́ẹ̀ ń jọ rìn ni kí ló dé tí ò fọ̀nà hàn ọ́ tó fi jẹ́ pé ìwọ wọn ń ráhùn ń sì ń dáa fóun àbí ẹ̀kọ́ ń fún ọ jẹ òfin ibi tí ń ti ń pẹja hàn ẹ́ àáfíbi tí rí hàn ó bẹ̀rẹ̀ ìjákulẹ̀ ńjọ́ náà tó pé tẹnu bá ń já bọ́ jù tẹnu ń já wáyà jù èèyàn á máa kọsẹ̀ láti bẹ̀ sọ hmm. gbàbọ́ gbà bẹ́ẹ̀ni àìmọye tí wọ́n ń rí fún bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹlòmíín bẹ́ẹ̀ tí wọn ó rí fún bẹ́ẹ̀ pé pẹ̀lú ògo ọlọ́run kádàrá rẹ o ibi báyìí ló jẹ mọ́ o ọ̀ sì rẹ ló ń bẹ̀. tẹ́ni bá fẹ́ jíṣẹ́ ńlá pé yóò wá ọ̀rọ̀ la sọ fún ọ kódà ìyàwó tó kò ọmọ rẹ ọrẹ rẹ ọ̀rọ̀ bí àgbà wá fi torí kì í ẹnu mi gbogbo ọ̀pọ̀lọpọ̀ tó ríjà kulẹ̀ lónìí látara pé ah, wọ́n ti ní máa débi báyìí wọ́n ti ní ngbà tí ó bá dìgbà báyìí èmi náà ti là mo ti lu tètí méjì ò sì gbọdọ̀ gbọ́ ẹlòmíì lè má so oògùn ọwọ́ kó fi ti gbọ́n lásán ó parí wọ́n dìlítì ẹni kì í ṣe pé wọ́n dìlítì ẹ̀ kúrò láyé o wọ́n kàn fọ́máàtì oríire kúrò nínú ìgbésí ayé ẹ̀ ló bá tán. wọ́n tó bá ní kò sáyé ní ó bá máa fò ní ó máa bà sójú kan náà ní ó bá sọ pásítọ̀ dùn nírọ́ pásítọ̀ ò dẹ̀ parọ́. ìgbọ́n tó bá ní kọ̀sáyé lákọ̀ọ́kọ́ tó ní kọ̀sáyé yẹ ara rẹ wò tó bá ní kọ̀sáyé dandan ayé ń bọ ọjà hmm. bàbá ni tó bá ní kò séèyàn kọ̀sáyé. òun gangan ló lórí ẹni tí ń rí ìdààmú ayé. ayé ń bá a jà bàbá hmm. torí àsìkò wa. bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń bẹ nílùú òyìnbó tó jẹ́ pé wọ́n ti ń pè yín tó sì ti ń rí ìdáhùn sí ọ̀rọ̀ ayé wọn ẹnìkan ti ẹ̀ pè mí láti Amẹ́ríkà ẹ dákun ẹ sẹ́ndì nọ́mbà àfáà yẹn sí mi hmm. ní kò sí wàhálà wọ́n sẹ́ndì ẹ̀ hmm. mo mọ̀ wípé ìgbà tí ó pè mí wọ́n hmm. láfa yẹn dẹ̀ gúdù mo ní thank you. tí ò bá rí àánú látara àdúrà tá a ṣe fún ṣé yóò pè ń padà. ó lè pè mí láìláì ó láfa yẹn dẹ̀ gúdù mo ní thank you mi ìsọjù bẹ́yẹn náà lọ torí nǹkan kan tí mo wá fẹ́ jẹ́ kó yé gbogbo wa rèé o hmm. ìgbà míì àmọ́ wà tó jẹ́ wípé o lè wà níbì kan ojú kọmọ nípọ̀jú bẹ́ẹ̀ni àwọn nǹkan kan míì wà tó jẹ́ wípé ìgbésẹ̀ díẹ̀ lè wà kágbé bẹ́ẹ̀ni tó jẹ́ pé ìpọ́njú ni ó sì fò lọ àwọn nǹkan míì wà débi wípé kódà àfáàgùn ò ní í darẹ̀ láàmú ju gbogbo kọ́kọ́ kan láti normalist ara lọ bẹ́ẹ̀ni gbogbo nǹkan ó dẹ̀ tán torí ah, kì í ṣe ah. gbogbo ẹlòmíì ní pàǹpẹ̀rẹ̀ lé lórí a ń pa ẹṣin à ń pa àgbò isi ala nìkan gan ẹ̀ẹ́kànlá sí ẹ̀ẹ́dẹ̀sọ ah, kò dẹ̀ wàhálà o. a bá parí prógráàmù yìí yìí hmm. sọ̀rọ̀ ẹnìkan fún yín tí hmm. máa fún yín lábọ̀ wa náà lórí hmm. lẹ́ni yẹn pè mí mi ní dákọ̀ bí tó ti pè mí for now ńgbà bá parí prógráàmù màá sọ ní ọ̀rọ̀ abẹ́ aṣọ torí ó ṣeé ṣe tẹ́lẹ̀ náà go viral ó tún padà rí ti yẹ yín bọ́bá àsìkò yìí kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá bí kí tólúkálùkù bá wà nílẹ̀ yìí àti lókè òkun ìkànnì Yorùbá Dùn online tv ẹ̀sì gbàdá lórí èṣù ẹ̀sì gbàdá lórí èṣù ẹni tí ọjọ́ ọba lọ́la yóò ṣe wàhálà ẹ̀sì gbàdá lórí èṣù ẹ̀sì gbàdá lórí èṣù fátúnbí ẹ̀sìn gbàdá lórí èso ẹ wo yọmọ dùnmọ wa yọmọ ọkùnrin máwọ ọta wa láṣẹ Èdùmàrè ibikíbi tó bá wà gbìyànjú mọ́jòkó tẹ́tẹ́rẹ́ o nínú àìjókòó tẹ́tẹ́rẹ́ rẹ àti nínú ìgbìyànjú rẹ ó lè sọ̀wọ́ náà di gbajúgbajà lọ́jọ́ iwájú o ó sì lè jẹ́ kí wọ́n gan fúnra ẹ̀ kọjá sójú ọ̀nà nínú àìsinmi àti nínú àìsàárẹ̀ nínú àìjókòó tẹ́tẹ́rẹ́ gbogbo àwọn ìdààmú tí wọ́n ń là kọjá ó lè jẹ́ kó ọbọ̀ ń bẹ hmm. ṣùgbọ́n lómi àmọ́ wò pé tóun lè bọ̀ ń bẹ̀ sá wọ́n rò pé ò lè bọ́ o sórí ilẹ̀ Yorùbá tá a wà yìí ewé ń bẹ o egbò sì wà. ṣé wọ́n jẹ bíà. fáwọn tó mọ lílo rẹ̀ kí ni wọ́n jẹ bí wa. wàá mọ̀ gbọ́ babaláwo ṣoògùn fún ọ kò ṣiṣẹ́ àáfàá ṣe kínní fún ọ kò ṣiṣẹ́ pásítọ̀ ṣe nǹkan kan fún ọ kò ṣiṣẹ́ ọwọ́ àlọ́ ojókòó ojókòó tẹ̀tẹ̀rẹ̀ ogun yóò tún máa extend lọ ni gbìyànjú kó o jókòó pé ọ̀nà wo ló fẹ́ gbé gbà. kí wọn bá ọ tàn mọ́lẹ̀ sí i. kí mọ́lẹ̀ yẹn lè tàn sí i dáadáa. kí ló fà á tí babaláwo pásítọ̀ àáfọ̀ òṣìṣẹ́ fún ọtọ́ pé òṣìṣẹ́. tí ò lè dá nǹkan rárá lára ẹ. ẹ bá mi tàn ẹ bá mi tàn mọ́lẹ̀ mm sí ti ń fa ìdíwọ́ yìí àfẹ́mọ̀ ibi tó bá ti wá mo ṣe ń fàsìkò yìí sọ fún yín pé ibikíbi tó lókọ́ mm, mm. mm. ọ̀rọ̀ tí mo láṣọ lábẹ́ aṣọ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tí mo láṣọ lábẹ́ aṣọ ẹni yẹn pè mí láti kọ́ńtì yẹn ni nígbà tó ní kí n ṣe é sí ara mo wá ṣe é sí ara mo ní n ti ń ṣe ó òun náà lówó rẹpẹtẹ kò sí náà ní wàhálà jù ah lọ sídìílé rẹ mhm. nídìílé ìyá kí ni wọ́n ń ṣe lóró ọbẹ̀ nídìílé bàbá kí ni wọ́n ń ṣe lóró ọbẹ̀. lọ ṣe òun náà tó wọ́n á fọ̀rẹ́ rẹ̀ kan tí irú rẹ̀ ṣẹlẹ̀ ẹni yẹn pariwo ó pariwo fóònù fẹ́ jábọ́ lọ́wọ́ ẹ̀ pé ẹ́ òun lóòótọ́ ó lẹ gùdù lóòótọ́ ó wá fi tọ̀rẹ́ rẹ̀ kan náà ṣàkàwé fún mi bàbá ẹ fọ̀rọ̀ ọlẹ̀ à á sọ̀rọ̀ lórí ẹ̀ tó bá yá. ṣé o mọ̀ pé ọ̀rọ̀ yóò lùrù jù hmm. ọ̀rọ̀ yóò tiẹ̀ dàrú ìṣẹ̀ṣe ilé bàbá rẹ oyè egun lẹ̀ ń gbé lé yín wọ́n wá wò wípé mo gbẹ̀sìn ó ti gbẹ̀sìn ó wá wò pé eégún ilé bàbá rẹ ó gbé òjò ná igi ose ti mẹ́wájú lé yín tí bàbá rẹ máa tepo sí tí máa buyọ̀ lé lórí ìwọ gbé o pe àwọn ń dọ́mà wọ́n bọ̀ gé dànù wọ́n á farabalẹ̀ ògùn ilé bàbá rẹ tán ń bọ ògùn ògùn yè ògùn àjùmọ̀bọ tán bọ nílé yín ọ̀tá gbogbo ẹ̀ ọta gbogbo ẹ̀ ọ̀dànù wọ́n rò pé àwọn kinní yìí ò ní bínú ó rò pé wọ́n ní bínú àbí ǹjẹ́ ṣe mọ̀ wípé yìí wà lára àwọn tí ń tètè mú ikú ọ̀dọ̀ yá lásìkò yìí ìṣẹ̀ṣe ilẹ̀ bàbá wọ̀ gbọ́dọ̀ èmi ò gbàgbé ilé bàbá tèmi o òjò ló pa mí tí mo bá ti dá mo ń má gbàgbé bá mi subscribe sí ìkànnì Yorùbá Dùn sábà mi subscribe sí ìkànnì Yorùbá Dùn online tv. ẹ káàbọ̀ sí Yàgbà East local government Ìsanlú Kogi state wọ́n fàsìkò yìí kí gbogbo èèyàn ọmọ Yorùbá ìjẹ́sẹ̀ mọ̀ wípé apá kan Yorùbá àwọn Yorùbá pọ̀ ní Kogi state mo fẹ́ lè sọ wípé Yorùbá wà lára àwọn tó dominate Kogi state níbẹ̀ ni mo tuntun wá rìn tí mo tuntun wá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó pé wọ́n mọ̀ nípa ìṣẹ̀ṣe a jẹ́ wípé kì í ṣe Ọ̀yọ́ Ọ̀ṣun Ògùn stéètì ilẹ̀ Yorùbá nìkan tá a mọra wa dájúdájú nìkan la lè pè nílùú ìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe wà káàkiri ibi gbogbo má jẹ́ ká gbàgbé ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá torí ìṣẹ̀ṣe ló làṣà Yorùbá ló làṣà Yorùbá ló lédè ìṣẹ̀ṣe Yorùbá ò sì gbọdọ̀ parun ẹ jẹ́ ká pawọ́pọ̀ ká gbé ìṣẹ̀ṣe Yorùbá lárugẹ ìkànnì Yorùbá Dùn Online TV ló ń kí yín o wípé ẹ mọ bá wa subscribe sí síwájú àti síwájú sí láti lè mọ mú àwọn nǹkan tó dùn tó dùn wá sí ojú ìwòran yín ẹ káàbọ̀ sí Kogi State Ìsànlú Ìjàgbá East Local Government Ìsànlú Ìjàgbá Local Government amọ̀jú wa ṣe o kò ní dàrú lórí wa láṣẹ Èdùmàrè Akọ́láwọlé Aláwọ̀dé lórúkọ mi ìpá òǹkúrò èlùbọ́ tí wọ́n ṣe ní odó gbọ̀nràn gbọ̀nràn ìwádìí ìjìnlẹ̀ nípa ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá gbogbo àwọn èèyàn lọ́balọ́ba ń pè mí lóyè lóyè ń pè mí àwọn lọ́lá ilẹ̀ yorùbá wọ́n ń pè mí inú wọn sì ń dùn tán bá rí mi wọn wá fàsìkò yìí sọ fún gbogbo àwọn èèyàn níbikíbi tó bá wù ká wà ẹ jẹ́ ká gbàṣà wa lárugẹ àmọ́ ju wa ṣe o ìkànnì yorùbá dùn online tv